power bank lórí itel infinix àti àwọn oppo ẹ gba òróró lórí nokia ẹ gba ráìsì ẹ tún wáá gbọ́ pabambarì eco package ń bẹ lórí samsung z flip three àti samsung z fold three tó jẹ́ pé three hundred thousand ni wọ́n ń tà á tẹ̀ bá fẹ́ rà á ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí á fún yín ní ninety eight thousand nílé ìtajà play <laughs> ta ló sọ pé kò pọ̀ kẹ́ opp ọ̀pọ̀ pa ta ló sọ pé kò fọ̀kẹ́ ó bìbì ó pọ̀ pa pákéèjì ọdún ńlá fi ti eco package àti gbogbo ń tẹ́ ẹ gbọ́ yìí ńlá fi ń ṣe é fún yín o lórí àwọn product vivo kọ̀ọ̀kan lórí v 21 e ten thousand discount lẹ́gbà lórí ẹ̀ lẹ́yìn ọ̀ṣọ́ka bákan náà lórí v 21 one ten thousand discount ló wà lórí èyí ò náà ṣètìrí wípé yọ̀kọ̀tọ̀ yọ̀kọ̀tọ̀ nìkan àjìfà nílé ìtajà play lásìkò yìí. gbogbo ọ̀nà ló já sílé ìtajà play a wà ní tantalizer building ìyànà mọ̀nàtán ìwòrò òdo ìlú ìbàdàn àti láwọn ilé ìtajà wa yòókù tí ń bẹ ní mọ́kọ́lá tàbí palm shopping mall ring road ìbàdàn ó yá ẹ lè gbá wa láago lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero nine three three seven three three three three lẹ́ẹ̀kan sí zero eight zero nine three three seven three three three three ẹ bá wa rajà online ẹ kàn sí www.playonline.ng. a kú àmójúbọ̀ ọdún kérésìmesì àtọdún tuntun ọdún ayọ̀ ni ó jẹ́ fún wa o àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí merry christmas and happy new year. tó mr dọ́bùyè ló kọ́ mi aka bàbá ọba ìpàdé wa dọjọ́ mẹ́jọ lórí ètò ayé ọlọ́ba ní déédéé àkókò kan náà lórí ìkànnì yìí. jáde orí ẹ̀ ẹ́ kíyàn so Fresh FM nìbàdàn la wà. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹkún ojúbọ. ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká jíjọ gbọ́ ajá FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point tá a mi lórí ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh bá ń gbọ́ táwọn èèyàn bá ń dárin ó mìírin gèdè ọdún èyí mìírin gèdè ọdún èyí mìírin gèdè ó bá wà láyọ̀ bàbá rẹ̀ wá oríṣiríṣi orin náà ní bóde àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà bọ́dún bá ṣe bá ní bẹ́ẹ̀ láti ṣe o bí ìgbà tójò bá ń pa ni àmọ́ ṣẹ̀yọ́ sára bọ́ bá ti bá ní làámọ̀ ń rìn ẹnikẹ́ni tí bá ti ń bẹ láyé tí bá ń bẹ lókè ìpẹ́ tí bá sì ń mí ọdún ti bá láyé ó ti bá láyé náà nù níwọ̀n bá gbà tẹ́mi ọ̀bá tí ì bọ́ ìrètí ń bẹ òun kákwa náà láàmú dúpẹ́ o ọdún tó bá wáyé tá a bá pa màálùú èyí tó bá wáyé tá a bá rí tọ́kì pa èyí tó bá sì wáyé tó a yẹ pé síkìnì la bá pa kódà bó bá sì pé tẹ̀jú má le jò lọ́ba ká ni lọ́wọ́ okó èkó níjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti e, ṣe bá ń tẹ́ bá sì wá pọ̀ mọ́tọ́ dà tọkọ̀yìn síta nínú àtàtẹ́ dín dáadáa báwọn ẹgbẹ́ lérí rẹ̀ sí bó bá sì jẹ́ pé bákan náà sì ni pé wa ń tara ni ẹ̀ mọ̀ sọ fẹ́ ń bá ti kẹ̀lẹ́kùn ńlá ni ọgbọ́n ọgbọ́n gbàùn náà ni bí ta bá ṣe rí ni màá kọ́ ni àìmọye àwọn nǹkan ló ti débẹ̀ dá lókè pẹ̀ bẹ́ẹ̀ tọ́jà pé nígbà tí àlejò bá bá wọn tó bá ti fẹ́ bá wọn níbà àtijọ́ ọmọkọ oh àyà kí ni à ó sì dọdún láká tó dáná ọdọọdún oríṣiríṣi àwọn ọgbọ́n ẹ̀wẹ́ bá wọn ìlà àwọn eyín wọn dá bẹ́ẹ̀ ọba sì wádìí ọdún lábẹ́ bá kẹlẹ̀kùn wọn mọ́ni à ilé wọn ní special prayer wà. <laughs> <laughs> aṣàìsùn mọ́júmọ́ ni wọ́n wá ní ọ pé ìṣípayá kan wà fún gbogbo àwọn ọmọ ìjọ àápè tá a bá dénú ilé. sọ́kò ganlẹ́ á postpone ẹ̀sìn tá a wà padà jẹ́ mo bí yín ni sà. mo gbọ́ bí tá bá ṣe rí a kọ́yàn ní irọ́ oríṣiríṣi nǹkan ni. bójú wa ń pa ni. àmọ́ ṣẹ̀yọ́ sára àṣà ah. àjẹtẹ̀ ẹ̀rù tẹnutẹnu ẹ̀ òjò mọ̀ ní jàre àdókè ah. asákò ọdún àná. ẹ eh, sẹlẹsẹ Christmas twenty twenty one. má sọ bẹ́ẹ̀ Hmm. wo gbá yẹ epo nù orí ni ah. epo ta náà ti tàn bẹ̀ bó ṣe bọ́ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ah, ah, ẹlòmíì sọdún oyiwọ tán lánàá hmm. ẹ̀mọ kó mu ẹ̀jẹ̀ kó jẹ ìfakúfa ìfẹ́kúfẹ́ ìrùnkúrùn káàáyì. <laughs> kọ́lọ́ ọba kókó ni yọ̀ mẹ́ni jáde bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ lé fín bẹ́ẹ̀ bá lè lá tọ́ba lè mm. kọ́sá mọ̀ wọn ara rẹ̀ ni ní pé yọ̀ bá mọ̀ wọn ara rẹ̀ báyìí mm. yọ ká bùkù lọ́wọ́ ara rẹ̀ gángan ni tẹ́ẹ̀ bá yìí tẹ́ ti tẹ́ lọ́wọ́ ara rẹ̀ ah, ọ̀tẹ̀ ọ̀tẹ̀ lọ́wọ́ ọlọ́run ah. <laughs> ntí ọba sì bá kálukú lẹ́jẹ̀ mu ni kọ́ máa jẹ bẹ́ẹ̀ni ntọ́ba bá ọ láàmú ni kí ọmọ àmú bí ọba ti ṣe dédé ara èjọ ẹ dídán wa ni dídán ni ọ̀pá rẹ báyìí. irọ́ òun náà fẹ́ belong ni. àga ah, belong. Ah, ṣé ìdáyìí náà ń fa ni àwa náà máa ń fa <laughs> ọwọ́ àfọ̀ ọwọ́ ayíwọ́ mọ̀ ní ọwọ́ ọ̀nà ọ̀bẹ Elédùmarè kò ní jẹ́ kí akọjá yìí ọdún sì ń bẹ níta ọ̀tún pé ọ̀nbẹ hallelujah ìmọ̀ntọ́ wá ṣe gan. devil ìtẹ̀ ẹ̀yìn torí tiẹ̀ ni ah. ọ̀rọ̀ ẹ̀ yìí jẹ́ kí mi ráàyè sùn dáadáa. Oh, ọ̀dà mo fún ọ láàyè máa lọ lé. ah ilé kẹta àtúnṣe òfíìmù lónìí kíni ilé ṣé tèmi wá lọ bá wá tí ẹ ní na ó tèmi ni rubicon tèmi rubicon dán òru káàkiri. ó tiẹ̀ ṣé orí ta bá ṣe kókó tán hmm. tá a wọlé hmm. ń gbé ọpẹ́ ìdí ọpẹ́ mi gan mọ̀ sàn ń hmm. rù fún àwọn olólùfẹ́ adébáyọ̀ falẹ́kẹ̀ àwọn olólùfẹ́ abọ́ládé salami àwọn olólùfẹ́ ọ̀mọ̀wé jùlọ ayéfẹ́lẹ́ àti fresh fm hmm. ìfẹ́ yìí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ti máa fi mo tiẹ̀ ti róṣìṣì ṣiṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì àmọ́ ẹja fi eléyìí ò tí wọ́n jù ìjù tó lágbàá hmm. ẹ ṣé o ẹ̀yin tẹ́ wo Rubicon lánàá agbede méjì ṣé condemn ni àbí comment àbí comment or condemn or confirm hmm. ẹ mọ̀ sọ fáyé ẹ mọ̀ sọ fara yòókù tí ń bọ̀ lónìí láti wá wo tiwọn KS náà sì ni lónìí Fresh FM náà sì ni lónìí aago méjìlá mẹ́ta àti mẹ́fà àrọ̀lẹ́ abọ́bọ̀ kí làwọn àkòrí ìtòrò òní. àwọn ìwé ìròyìn àwa fún ẹbí orí efó ló báyìí láàárọ̀ tó ní wọ́n gbọ́lúdé kí ni ẹ wà tà sí gan kí ni ìwé ìròyìn wá sí tà sí àṣà irọ́ wọ́n mọ̀ tó àṣọ pé àbí ẹ kó gba lé ni ah. wọ́n ṣàfọwọ́ bà téètéèté fún wa wàlẹ́ kò rú báyìí rí. ó jíyọ ni. èmi ò jíyọ èmi ò yọnu tiẹ̀ eléyìí gan sótó mi gan ni. Ah, ẹ wá o ẹ̀yin ará ẹ fi omi lò ó tí wọ́n fún wa ní o. ìròyìn aláriwo kan ní níwájú ìtàn àwé ìròyìn Nigerian Tribune ó ní lẹ́yìn ọdún mẹ́wàá tí ìfẹ̀hónúhàn tó lágbára tí wọ́n fi sí gàngán bo Nàìjíríà hmm. Occupy Nigeria protest mm. wọ́n ní yóò tún padà dé tí ìjọba bá dán wò pẹ́ láti fowó kún owó epo àbí owó iná ọba èyí tá ń lò dánwò lóbíyàn ọ̀kẹ́rẹ́ ní tí wọ́n sọ fún ìjọba àpapọ̀ <laughs> orílẹ̀-èdè nàìjíríà gbangba àtàwérò Nigerian Tribune ni wọ́n kọ́ sí. Hmm. àwọn tí àwọn oníbàárà fẹjọ́ wọn sùn tí wọ́n bínú sí jù ní ọdún 2021 yìí òun náà ni ẹ̀ka ìpèsè náà ọba ẹ̀lẹ́ntíríkì àwọn èèyàn kanú bínú o hmm. ẹ̀ka ilé ìfowópamọ́ banking sector àwọn èèyàn bínú complain pọ̀ hmm. àwọn èèyàn complain gan hmm. pé kí ló adé wọ́n ní àjọ tí ń rí sí ìgbéléwọ̀n bí inú aráàlú ṣe dùn sí ní tí wọ́n ń rà àwọn ni wọ́n gbé léyìn jáde gàdàgbà gàdàgbà ni wọ́n kọ́ lákòrí hmm. sí ìta gbangba the punch pé inú aráàlú ò dùn lórí gbogbo àwọn nǹkan gbogbo ọ̀nà tí ẹ tẹ̀ ń gbà bá wọn ta banking system àti electricity hmm. system of the something of the nature. ọ̀dà ìròyìn ti kovi, wọ́n ní lọ́jọ́ kérésìmesì ìṣẹ̀lẹ̀ ẹbú mọ̀mọ́ ni kovi hmm. ọ̀nà wọ́n gan èèyàn bíi mọ́kànléní ogún kódà pa wọ́n ní yóò tó bíi ẹgbẹ̀sán àwọn èèyàn tí kinní ọ̀hún tó ṣẹ̀ṣẹ̀ rápálá bọ́ sínú ara wọn báyìí. Hmm. a rí ìròyìn kan ní ìta gbangba ìwé ìròyìn Vanguard ìròyìn ìrọ̀lẹ́ ayé nígbà tí Jésù mi sọ pé bí mo bá padà dé láyé sáyé ṣe ń bá ìgbàgbọ́ láyé bí ìránṣẹ́ ọlọ́run kan tí wọ́n ka orí tútù mọ́ ní ọwọ́ ń jò ní. òun náà bá tún gbẹ́mìí mi. wọ́n fò sọ́lẹ̀ lákàtà àwọn ọlọ́pàá tí wọ́n fi wọ́n há sí. ó bínú ni àbí ah, àbí sí ọwọ́ ẹ̀ a lè mọ̀ níbo ti jẹ́ ròyìn níbo làwọn ó ṣe mọ̀ bàbá kàdébẹ̀ látò mọ̀ ó ti jẹ́ pé ọlọ́run o hmm. lákòlò àwọn ọlọ́pàá. Hmm, gbogbo òwe ìròyìn ló gbé ọ̀nbẹ níwájú ti èmi náà báyìí ṣé wàá rí àna Okorocha hmm. àna rẹ̀ son in law Nwosu Uche Nwosu wọ́n náwó gan inú ilé ìjọsìn wọn ti mú nígbà tí Okorocha gómìnà tẹ́lẹ̀ rí tí ó àmọ́ sọ̀rọ̀ ah, wọ́n dojú ti ìyàwó òun hmm. wọ́n sì dojú ti ọmọ òun hmm. níta gbagba nígboro ayé sọ wà dáa bẹ́ẹ̀ bí tó. wọ́n tẹ̀ pé bí wọ́n ti ń ṣe thanksgiving tí wọ́n ń kọrin ẹ sí àyè ọpẹ́ yọ eh. lọ́wọ́ ni ọlọ́pàá já wọnú ṣọ́ọ̀ṣì tó kó wọn ní ìkó hmm, tèkó. a fẹ́ rí yín sà. wọ́n ní bọ̀ kílẹ̀ rí mi inú ṣọ́ọ̀ṣì ni ẹ wá. náà tẹ bá dé àgọ́ wa ẹ lọ mọ̀ sí àlàyé. ṣé ẹ mọ̀ pé ilé olúwa la wà yìí. ibi wo wo ní ọwọ́ ẹ lè mọ jọ́sìn lọ́nbẹ bá dàgọ̀ wa lọ́nà. <laughs> ìyẹn deep ó deep nàìjíríà buhari ọbásanjọ́ ramaphosa wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kẹ́dùn àbọ̀bọ̀ hmm. akíkanjú ọkùnrin tọ́wọ́ ayérayé ṣayé ó ti lọ bàbá Desmond Tutu Baba Desmond Tutu ti lọ lẹ́ni àádọ́rin àádọ́rùn ọdún ninety Ọbásanjọ́ Buhari àti Ramaphosa ti ṣe ààrẹ South Africa wọ́n kẹ́dùn lẹ́yìn Baba ìròyìn yẹn pọ̀ ó pọ̀ lábẹ́ àkórí ẹ̀ bàbá débẹ̀ ẹ gbọ́. nínú ìròyìn lágbo tí òṣèlú látàrí pé ta ni yóò bọ́ sí ipò ààrẹ tó bá di ọdún 2023 gómìnà Umahi ó ti sọ ọ́ wípé ẹ ti ẹ̀ fi dán wa wò ẹ dán wa wò kẹ́ẹ̀rí báwa gan ó ṣe pìtú bí kò tiẹ̀ ní ju ọdún mẹ́rin lọ. Hmm. ok ah, ní ìta gbangba ìwé ìròyìn Vanguard akọkọlùkọkọ ajániláyà ìròyìn kan rèé wọ́n ní àwọn géńdé agbébọn ya bo ààfin wọ́n palẹ̀ kábíyèsí mọ́ àtàwọn méje ah. míì. Ah ní ìpínlẹ̀ Plateau. o ti ẹ̀ gbé kàkàkí ọba. débi ọba kábíyèsí gangan ni ọba palẹ̀mọ́ bẹ́ẹ̀ni ọlọ́run àwọn ẹ̀yìn ò sì tún láyà o. ìròyìn yẹn ní pariwo ha àbáwọn hmm. ìta gbangba Vanguard ni wọ́n sì fi ha. àwọn olóṣèlú wọn ni wọ́n ti ń ṣe kòkò kẹ̀kẹ́ báyìí látúnjẹ́ kí nǹkan tún dùn ní agbo òṣèlú fáwọn báyìí o ọgbọ́n tí wọ́n ń dá wọn ní ọdún 2021 yìí bí ọdún kérésìmesì bó ṣe gbòde gbogbo àwọn olóṣèlú tí wọ́n tún fẹ́ padà sí orí ipò wọn àtàwọn míì tí wọ́n fẹ́ bọ́ sí orí àga òṣèlú wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn ẹ̀bùn ọdún àwọn kàyéfì ẹ̀bùn wọ́n bẹ̀rẹ̀ sí lọ rèé fi gbé káwọn èèyàn mọ́nú lé ẹgbà nǹkan ọdún yìí o ẹgbà bí wọ́n ṣe ń fún wọn lówó ni wọ́n ń fún wọn ní ìrẹsì bẹ́ẹ̀ ni wọ́n ń fún wọn ní kékeré nké fún ọdún kí bẹ́ẹ̀ ni. Hmm. ẹyin ìjọba àpapọ̀ ti sọ fún àwọn dókítà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fojú wọn mọ̀ṣẹ́ wípé ẹ má darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì tí ń lọ lọ́wọ́ o ìjọba àpapọ̀ ló sọ fáwọn dókítà báwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fọ ara wọn mọ́lé o ní ìta gbangba Vanguard ni wọ́n fi há níta gbangba ìwé ìròyìn Punch bákan náà níbẹ̀ ni a ti rí ìròyìn ẹgbẹ́ PDP sọ fún ọmọ Akérédolú gómìnà ìpínlẹ̀ Ondo tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún tí wọ́n fi sínú ipò òṣèlú pé wá kéde dúkìá ẹ báyìí o ìwọ náà ọmọ gómìnà ó ti dòṣìṣẹ́ ọba o you are now a civil servant wá kéde dúkìá ẹ báyìí báyìí fáyé ìròyìn yẹn mo rí níwájú gbàgede Vanguard fún tòní. ẹnìkan tó náà jẹ́ èèkàn ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá ẹni tí í ṣe akọ̀wé nàdẹ́kò tí wọ́n ti fi òfin dè olóyè ayọ̀ pádòkun ó ti sọ̀rọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ẹ ẹ ìwà nǹkan gidi míì kẹ́ẹ̀kẹ́ ẹ máa kó gìrì mọ́ ó ní ọ̀rọ̀ electoral act tẹ́yìn ń pariwo wọ́n fi ń darí ọkàn yín ni ẹ wá ojútùú sí nǹkan tí ń dojú kọ wá lẹ́ka ìṣàkóso ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà oníṣẹ́ yan ọmọ ni o wípé láti bí iye ọdún tá a ti ń la wà lábẹ́ ìjọba olóṣèlú àwọn ológun tí wọ́n wà nù àgbádá ní ìṣàkóso lé wa lórí. Hmm. ìròyìn yẹn tí mo rí tó jẹ́ tìrọ̀lẹ́ ayé òun náà lọ́ka ó lérí pé nǹkan máa ṣe báyìí o ikọ̀ àmọ̀tẹ́kùn ti ń wá àwọn elétùtù ọlà kan kiri báyìí lẹ́yìn ìgbà tí ọmọ lọ́jà àròlẹ́ kan hmm. tí ó ń ṣiṣẹ́ káṣàǹkarì owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ẹ̀pọ̀ ẹ̀jẹ̀ lẹ́yìn ìgbà tí lẹ́yìn ìgbà tí wọ́n gún nírin lọ́nà fún ni. irọ́ wọ́n jàn ní ama ní gògóńgò ni èèfà rẹ̀ balẹ̀ fún ròyìn dúró kí ni jẹ́ tírísọ̀mù wọ́n ní lẹ́yìn three sum pé ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀. èmi àwọn àmọ̀ ní tí ń jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ bá mọ̀ pé bẹ́ẹ̀ ni kò sọ fún wa. o gbé èbó. èyí lè gbọ́ tó bá ti jẹ́ sọkúsọ èmi ò ní gbọ́. jẹ́ sọkúsọ ni three sum ni. Ah, èmi ò mọ ẹyìn ìwọ wa tajà kọ́rọ̀ tó. wọ́n ti sọ báwọn alága ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ olóyè honourable Dayo Ògúngbèrò ó ní èyí làwọn àdí tí APC tí òfin ń ṣèjọba nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún twenty twenty three àwọn àdíwò wọn kọ sínú ìwé ìròyìn báyìí bá wà á dé bẹ́ẹ̀ àwọn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni wọ́n jọ wà nílé ìjọsìn ní ọjọ́ kérésìmesì nílò nílùú Kaduna ni o wọ́n ní wọ́n sọ pé kẹ̀tíkẹ̀tí ni wọ́n rí àwọn tó wé láwàní làwọn náà wọnú ṣọ́ọ̀ṣì lọ ní ẹjọ́ ń kí àwa yín ọ́. Ọlọ́run wa àwa jẹ́ ọ̀rẹ́ pẹ́. wọ́n jọ ń kọrin ni tìláwàní tìláwàní ní Kaduna wọ́n ní ẹ̀rí báyìí bí ìfẹ́ ọ̀wà láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọ́n ní kó sì máa lo bẹ́ẹ̀. máa lo bẹ́ẹ̀ ibi tí ìfẹ́ bá ti wà àti hmm. ìṣọ̀kan ibẹ̀ lọ́lọ́run gbé ìyanu ó sì máa ṣẹlẹ̀ kẹ̀tíkẹ̀tí. bó ni o ṣe ní ṣẹlẹ̀. mo wá fi ìpè mi mọ́ ìpè àwọn bàbá bàbá tó kù mo ní kó gbé tírì ẹrù ká lọ tajà. ajá balẹ̀ ajá balẹ̀. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire ẹ amárale kókókó. Adams Desire kó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Hmm. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé jáde. Ilé-iṣẹ́ Limited nations field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lè sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. ó fara mọ́ ọ́n lọ́wọ́ babalọla memorial miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun kájọ pàdé níwájú ọlọ́run jọ́sẹ̀ ayọ̀ babalọla nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six december yìí ló máa bẹ̀rẹ̀ títí di saturday ọjọ́ kìíní oṣù kìíní january four twenty twenty two yóò mọ wáyé lówùúrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbá ni lásìkò ìpàdé àdúrà yìí ilé agbára ayọ̀ babalọla ìkejì arákejì wọnú ọdún tuntun bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọlá yóò di ṣíṣí àwọn olórin ẹ̀mí bíi evangelist bísí aláwìyé àlùkò àràǹbádá tóyè tolúwa adélẹ́gàn olúwa lónìí bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni yóò mọ forin jíṣẹ́ mi àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbó ìjọ csc lágbàáyé wá gba àdúrà gba ìbùkún o ọ̀rọ̀ general superintendent limited ch worldwide. my dear bá mi gbé náà. gbé kiri wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. ṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni. tọkọtìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bake ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state ímeèlì wọn freshbite seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh. 007. Bell seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. ìyanu tí yóò ṣẹlẹ̀ táyé pé mo ìyanu tí yóò ṣẹlẹ̀ táyé wọn tí mo wà yìí wá ṣe láyé mi o ayọ̀ káyé lè mọ̀ pé mo níyàn. ṣe làgbàtú ṣọ̀tí gbé bàbàdé kalẹ̀ twenty twenty two power net explosion tá a pe àkọlé rẹ̀ ní ìyanu àrídájú amazing proof mark oríkèjì ẹsẹ̀ kejìlá ètò ọlọ́dọọdún ní ní gbogbo ọjọ́ kìíní oṣù kìíní níbi tí olúwa ti máa lu àwọn ìrànjẹ rẹ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan reverend doctor timothy oyewole oyekule olùgbàlejò prophet julius ayọ̀túndé prophet joseph akilolu akíade àti àwọn olórin ẹ̀mí tí wọ́n mọ̀ fi orin fa ọwọ́ lọ́hùn sọ̀kalẹ̀ àwọn bíi evangelist kẹ́mi riobo evangelist káyọ̀dé ìṣòro ayé mi gúúsì lanko àyà àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí tó máa wáyé ní dayland event and conference center barras bus stop ẹlẹ́yẹlé sango road ìbàdàn ọjọ́ state aago mẹ́fà ìrọ̀lẹ́ tí aago mẹ́fà àárọ̀ ni ètò yìí máa wáyé wá kájọ képe papọ̀. wá dá mi lóhùn ayọ̀ káyé lè mọ̀ pé mo ní iyọ̀. ọjọ́ ọjọ́ òmùrẹ́ bóyá kájọ́ òmùrẹ́ ọjọ́ òmùrẹ́ bóyá kájọ́ òmùrẹ́ wà á ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release Dr. Yinka Ayefẹ́lẹ́ mọ̀ ẹ́ dọ̀tẹ̀ yìí galaga jù inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ Ayefẹ́lẹ́ ó tún yá láwùdà. Owó odi ni ènìyàn jáde nínú àbò àwa máa ń fi àṣírí elédùn máa rí. Àkàkà tún ni manifestation ọ̀lẹ́túgbà. Ó yẹ kọ́ni kọ́ni kọ́ni. We do we do, we do. manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wàá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. mo ṣe àmì ìbàdí láti ṣe àmì ìbàdí náà gbé àmì ìjàmbá òbí yàtẹ̀ ọmọ tó ní kú fún ẹ. orí ti dáadáa mi ni mo rẹ̀ o tó bá yẹ mi fi sẹ́wọ̀n lọ́nà ìyanu náà ìlú ìbàdàn tó mì tìtì yàtọ̀ bẹ̀rẹ̀ ní tuesday december twenty eight sọ́jọ́ ẹtì friday december thirty one twenty twenty one yìí bí jésù oníṣẹ́ ìyanu tó ti ṣe tán láti fi ìyanu ńlá bẹ àwọn ènìyàn rẹ̀ wò níbi ìsọjí ẹlẹ́ẹ̀kan lọ́dún ní tá a mọ̀ sí is náà ó tó gẹ́ má dààmú jìnnà mọ́ o ilé ìjọsìn holy seed assembly oisia tó wà lẹ́yìn ọ̀nkù níyìís bread eléwúrẹ́ junction adọ́gba road mọ́nà tẹ́ ìbàdàn ni ẹ máa bọ̀ wá pàdé olùgbàlà gẹ́gẹ́ bí àkòrí àjọ̀dún tọdún yìí ìyanu ọlọ́run wonders of god ìsọjí alágbára ńlá tí ó máa wáyé lọ́jọ́ mẹ́ta àkọ́kọ́ four pm to to eight pm ní ìyẹn ní tuesday december twenty eight to thursday december thirty twenty twenty one friday december thirty one cross over night oríire kọjá láti kí ọdún tuntun twenty twenty two káàbọ̀ láfihàn ṣe aago mẹ́sàn-án sálẹ̀ nine pm nìyẹn ó bẹ̀rẹ̀ lady evangelist yemi david latabule ọ̀ṣẹ́ akwaya ọ̀ṣẹ́ drama group àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn láàjọ wà mẹ́ prophet ojúọlá adégbìtẹ́ yóò fọ̀rọ̀ lọ́nbọ̀ wa bàbá wa nínú olúwa prophet títù àlàbí lónìí owó àgbà yanu tiẹ̀ náà lọ́dọ̀ jésù ilé ìtura kan ti kalẹ̀ sílùú ìbàdàn ẹ̀rí bó ṣe mọ́ lolo àfi bíi párádísè tó bá fẹ́ gbà fẹ́ràn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àjò bíi lélẹ̀ yìí o kò láfiwé ààbò tó péye náà fi tàwọn yọ o ṣẹ́rí top brass motel bàbá ni. <laughs> top brass motel àràgbá yamuyamu ilé ìtura tó dúró rente láìka tó rẹwà dájú saka ẹni ayé yẹ lọ́rùn ó yẹ top brass motel gbogbo nǹkan ìdẹ̀rùn ló pé síbẹ̀ ètò ààbò dúró gírí kò sí ìdákúrekú iná ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ibùdó ìpàdé àtayẹyẹ alábọ́dé wà àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń màpọ́nlé àlejò lọ́gán tí ẹ bá ti wọ yàrá wọn lẹ́ẹ̀ máa lo ìkànsíra ẹni lórí ayélujára lọ́fẹ̀ẹ́ àdúgbò ajé ìgbé mp ko abiolawe ló wà ẹ̀lú ẹ̀ló zero nine zero seven five one eight zero four three one top brass motel ààfin ìtura fún àwọn èèyàn pàtàkì láwùjọ. ká lọ gbádùn ara wa. omi jẹ́ òtún ní ìpèrè àná ọdún twenty twenty one ti gbé àpò àbílà rẹ̀ kọ́rùn ó ti ń lọ ọ̀pá àlùkò yọ lọ́dún yìí aláàmúgbórí ológbò hanu ìjàgbá ńlá dé wá gbọ́ mi ìrètí rẹ òpin o àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run ló kù food for christ gospel mission aka power of the lord ministry tọ́kalẹ̀ sí ẹ̀yìn all motors olùfẹ̀rẹ̀ olùbàdàn níbi tí ọlọ́run ti ń lo reverend dr kulon ewumi wọ́n pè wá síbi ìpàdé ńlọ lọ́jọ́ márùn-ún tó parí ọdún pẹ̀lú àkòrí àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run fún òpin ọdún monday twenty december títí wọ thursday thirty eight december twenty twenty one ìsọjí tí omi gbogbo olùbàdàn ti ti ní o ládojúkọ bread complex ọjà sọ́mi olùfẹ̀rẹ̀ olùbàdàn ní ó ti wáyé láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́ ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ o lọ́jọ́ monday twenty seven àti tuesday twenty december twenty twenty one láago mẹ́sàn-án òwúrọ̀ ṣùgbọ́n nínú ìjọ food for christ ẹ̀yìn all motors olùfẹ́ road nìbàdàn december náà ti wáyé o friday thirty five december aago mẹ́jọ àṣálẹ́ la bẹ̀rẹ̀ crossover night nínú gbọ̀ngàn food for christ àwọn ikọ̀ ọlọ́run alàyè tí wọ́n ń bọ̀ nìwọ̀nyí reverend káyọ̀dé kọ́láwọlé pastor sayo ọ̀nàọlápọ̀ àtàwọn yòókù tẹ mọ́gbà àwọn olórin ẹ̀mí lágbàáyé baba food for christ reverend dr kúnlẹ̀ ọ̀nàwùmí lọ́lùgbàlejò tẹlifon zero zero three seven one five two eight zero two jésù lolúwa lolúwa lolúwa lolúwa lolúwa. ti pọ́ńpì kan ṣẹ̀ṣẹ̀ àti délùú Ìbàdàn àti pọ́ńpì kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o ẹ ti retí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. táǹfààní sọdíẹ̀díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ́ ọ̀rẹ́ wọn ò ní dẹ́ dúró láti di láńlọ́ọ̀dù lálẹ́ sí i. Ire gbogbo a máa tẹ̀síwájú. Tí pọ́ńpì concept ti dé. Ó wọ̀lú Ìbàdàn. A máa bá ẹ láìpẹ́. Gbàgbẹ́. Tí pọ́ńpì títí dé. A ní Ìbàdàn a ti dé. Tí concept developer that cares. Rubicon Rubicon sinimá aládùn omi kan omi kan àjọ máa wò ó ní sinimá aládùn ìka alágbàdo omi kan àjọ máa wò ó ní. àgbà òṣèré pọ̀ nínú rẹ̀ o. àjọ máa wò ó ní. Saheed Balogun Yínká Ayéfẹ́lẹ́ Kọ́lá Olóòtú Mr Macaroni Wòlíì àgbà Ricardo Agbo Akin Salami saheed mr sport taiwo ìdẹ́kunlẹ̀ pẹ̀lú bukki arúgbá samuel gbèsàmì fahid akintayo adébáyọ̀ falẹ́kẹ̀ pẹ̀lú bẹ́nọ́bẹ́ àjọmáwo ni àjọmáwo rubicon rubicon sinimá aládùn àjọmáwo rubicon rubicon sinimá tó ládùn àjọmáwo rubicon ni àjọmáwo ni àjọmáwo rubicon. rubicon agbẹ̀dẹ̀ méjì láti wọ dr adébáyọ̀ falẹ́kẹ̀ ks motel total garden àti fresh fm music music house challenge ìbàdàn láti ṣàfihàn rẹ̀ lọ́jọ́ kejì kérésì twenty six and twenty seven of december ọdún yìí aago méjìlá mẹ́ta àti mẹ́fà ìrọ̀lẹ́ ni o one thousand five hundred naira péré lówó ìwọlé rubicon agbẹ̀dẹ méjì kò ṣeé má wò sinimá tá a fi ṣe kérésì nìyẹn ẹ kú ojú lọ́nà ènìyàn ọdún twenty twenty one tó ti ń kẹ́rù ẹ̀ ṣé kò wá yẹ kó o gba gbogbo eré àti ìbùkún tó wà nínú ẹ̀ kó o tún gba kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn ìyanu ọdún titun torí ẹ̀ ní gospel promotion outreach ṣe ń pe gbogbo ènìyàn tó mọ̀ pé oòrùn tó kù nínú ọdún sì tó aṣọ ọgbẹ́ sí ìpàdé àdúrà marathon òpin ọdún sí ìbẹ̀rẹ̀ ọdún titun. ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá sí ọjọ́ kẹwàá oṣù kínní ọdún tuntun. tọ̀sán o pẹ̀lú àkòrí ìrántí àtọ̀run wa. ìpàdé àdúrà eléyìí ò tún lékè ń kà lórí òkè bàbá àbí ẹ̀dẹ. aláṣọ ẹgbẹ́dọ̀rẹ́ local government lójú ọ̀nà ìbàdàn ìwó òṣogbo ní koríta ìwòye ẹ̀dẹ́ ìp ìpínlẹ̀ Ọ̀ṣun o gbọ́dọ̀ gbẹ́yìn torí pé. àṣìwé ìrántí kan mẹ́rin fi bọ́sẹ̀tì àti mọ́dékàì ìwọ olùkọ́ tọ́lọ́run fẹ́ sí ìwé ìrántí kan. ọlọ́run májẹ̀mú nineteen forty bàbá àbíyẹ ẹ̀dẹ́ ni kí n sọ fún ọ pé ìwọ gangan lẹ̀ rí tó o bá gbàgbọ́ tó o sì wá nígbà tí wòlíì ta fi ránṣẹ́ ìran wa yìí wòlíì Fúnṣọ́ Àkàndé evangelist mrs Adéjọkẹ́ from twenty seventh of december twenty twenty one to of january twenty for your side. It gon' knock you down. I'm a temp, I'm a temp, not gel. Me, I can tell you no say. Malaria, my lessons, we no get bad taste. No bitter taste from mouth. And it ain't easy to swallow. Chai. I, I can rent game changer. Amatem, i soft gel. temp, soft gel, now to treat malaria. See, Baba, Amatem soft gel wà fún ìtọ́jú àrùn ibà tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ẹ̀mí ẹ̀mí mímọ́ mo rọ́gbọ́ hallelujah àkókò tún ti tó fún ọlọ́run ìjọ àpọ́sítì kristi láti tún falẹ̀ ya fún iṣẹ́ àmì àti ìyanu lórúkọ jésù kristi nínú pàdé àdúrà tamátàsé ní gbogbo tuesday ní cac fifty center number six ogoluwa estate bus stop zone one alágbọn area kúmọ̀pàyí road olodo ìbàdàn aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá àti ní gbogbo wednesday ní cac fifty center gbági akíngbadé junction jẹ́ kí ọlọ́kadà ṣáájú rẹ dé cac fifty center lẹ́gbẹ̀ẹ́ b and d renters aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá bákan náà lẹ́yìn àdúrà aago méjìlá ni àyè ó tó wà fún gbogbo ènìyàn láti rí bàbá pásítọ̀ dr stephen o ajayi fún ìgbanímọ̀ràn àti àdúrà kìlógun tó dé bá tó ń sunkún lé lórí gbé wá pàdé jésù oníṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ tá a fi ran ikọ̀ ọlọ́run pásítọ̀ dr eso ajayi ó sì lẹ́rìí titun lórúkọ jésù hello hello zero zero three four seven zero nine two eight two atamátàsí prayer every tuesday at cac victory center number six ogoluwa estate bus stop zone one alagbon area kumapayi road olodo ibadan and every wednesday at victory center gbagi akingbade junction beside bnd renters ibadan is going to be powerful be there àjàbalẹ̀. àjàbalẹ̀. ọ̀dà àjàbalẹ̀ ìròyìn tẹ́yìn fẹ́ láti máa gbọ́ òun náà là á gbé kaí mọ́nú ilé o ìgbà ọlọ́run ó ṣe ọjọ́ ajé lónìí ọjọ́ olùdé ọjọ́ ìsinmi ni hmm. december twenty seven hmm. ọjọ́ kẹta kérésìmesì pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ẹ́ ojú wa tó ṣe eléyìí náà ni yóò tún ṣe tiẹ̀ mí. ẹ wá wá nǹkan léde o nínú ilé ń bà wọn ẹ máa fi nǹkan panu kẹ́sì máa fi etí kẹ́ ẹ máa fi gbé ìròyìn yìí ẹ máa download ẹ̀ sínú <laughs> ọkàn yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ayélujára àmì ẹ lọ sí orí Fresh FM Facebook page ẹ bá ní share rẹ̀ kẹ́ máa like ẹ̀ gbogbo ń hmm. tà ń ṣe ní àyè tí ń tẹ́ ń lọ́rùn ọlọ́run ní jẹ́ káwa náà jọra wa lójú. àníṣe láṣẹ tẹ o. àmín àkọ́kọ́ ìròyìn tí n ó fi ṣẹ̀yìn ní ọwọ́ òun náà ni a rí látinú ìwé ìròyìn ti Nigerian Tribune níbi tí a kọ sí ìta gbangba níbẹ̀ ìròyìn ọ̀hún halẹ̀ ọ̀hún halẹ̀ gan-an hmm. wípé bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀dá wò kékèké kéni tí wọ́n sọ tó di kékèké hmm. wọ́n ní lẹ́yìn ọdún mẹ́wàá tí àwọn ọmọ Nàìjíríà fa ìbínú yọ ọmọ ìjọba lọ́wọ́ látàrí <clears throat> yíyọ owó ìrànwọ́ kúrò lórí owó epo tí wọ́n fi sọ pé subsidy ti kú o owó epo ó sì gbẹnu sókè èyí tó wáyé lọ́dún 2012 wọ́n ní wọ́n ti ń kìlọ̀ fún ìjọba báyìí ìjọba tí ń bẹ lóde lábẹ́ ààrẹ Muhammadu Buhari wípé bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ dánwò kékèké o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àwọn ẹgbẹ́ tó ń fi ẹ̀hónú hàn láti máa jà fún ẹ̀tọ́ ọmọnìyàn àti àwọn olóṣèlú wọ́n ní a ti lérí báyìí tí wọ́n sì ti kìlọ̀ fún ìjọba pé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ọ̀ wọ́n ní kí ìjọba ọmọ dánwò láti tún fi owó kún owó epo tàbí owó iná ba èyí tá ń lò pẹ̀lú ìdákúrekú rẹ̀ ní ọdún tá a wà yìí wọ́n ní tó bá fi di ọdún 2022 èyí tá ń wò lọ́ọ̀kan yìí tí ìjọba bá dánwò ìjọba ọ̀dàn tán ọ̀ hmm. wọ́n ní ní ọdún 2012 àwọn aráàlú wọ́n kọminú wọ́n sì lòdì sí fífi owó kún owó epo èyí tí ìjọba ti ààrẹ ìgbà náà Goodluck Jonathan léyìí tí ó gbé ka ọmọ nàìjíríà látàrí ní inú oṣù kínní ọdún 2012 wọ́n ní bí ìgbà tí wọ́n sọ pé dápadà àwọn hmm. ọ̀fẹ́ hmm. báyìí ni wọ́n ti kọ́ fún ìjọba ní àkókò ìgbà náà tó fi jẹ́ pé ó de yanpan yanrin àti fọ́pọ̀ mọ́yọ̀ mọ́ ìjọba lọ́wọ́ èyí tí wọ́n pe ẹ̀hónú ọ̀hún ní operation uh, occupy nigeria wọ́n ní àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ yìí ń ṣe ni wọ́n mú kinní ọ̀hún lọ́kòókòdùn láti sọ fún ìjọba wípé ẹnu ẹni la fi kọ méje àti pé igi gogoro mọ́ gòmí lójú òkè láti lọ wọ́n ní wọ́n ń sọ ọ́ wípé àwọn ọ̀fẹ́ kíjọba ọmọ fi lọ́kùlọ̀ lọ àwọn mọ́ni o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léyìí tí ó jẹ́ pé wọ́n tako ààrẹ ìgbà náà Goodluck Ebele Jonathan àwọn gan nísìnyìnbẹ̀ níjọba báyìí ó dàbí ìgbà tó ṣe pé wọn ò kẹ́kọ̀ọ́ nínú ẹni tó jèsí kòtò níjọ́sí ṣèbọ̀yẹ kọ́kọ́ ààrẹ yòókù lọ́gbọ́n ni wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ebi bíi ọdún mẹ́fà tí ìṣàkóso Muhammadu Buhari tó ti wà lórí àga ìṣàkóso ṣe ní tí wọ́n ó tún fi dúpẹ́ lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìní eléyìí wọ́n kọ orúkọ àwọn ẹgbẹ́ òǹjọ coalition ni wọ́n pe gbogbo wọn tí wọ́n tò sínú ìwé ìròyìn ti Nigeria Tribune láàárọ̀ tòní tàbá ni a máa kà á ilẹ̀ ọ̀wẹ́ ọ̀ ṣùgbọ́n àtẹ̀jáde kan èyí tí comrade ọmọtóyè olórèdé àti ẹnìkan náà jayé gaskia tí wọ́n kọ̀ wọ́n ní wọ́n sọ pé àgbáríjọpọ̀ àwọn táwọn fẹ́ fi ẹ̀hónú hàn yìí àwọn jẹ́wọ́ fún ìjọba wípé ìjọba ò gbọ́dọ̀ fi ọ̀bọ lọ aráàlú mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú gbogbo nǹkan tí ọmọ nàìjíríà tí wọ́n ń rún mọ́ra tí wọ́n mú mọ́ra tá a bá sọ pé ọmọ nàìjíríà rọ́kú ṣé káwá kúkú gbẹ̀mí ọmọ nàìjíríà ni ẹ̀yin ọ̀mùrántí ni pé ní january ọdún 2012 ni goodluck ebele jonathan nígbà tó jẹ́ ààrẹ wa wọ́n ní ló gbé owó epo bẹtiró lọ́ọ́ fà sókè gànjàn nígbà tí àwọn aráàlú tí wọ́n wo eléyìí pé irú kínlẹ̀ léyìí ṣé wọn ò fẹ́ kí aráàlú kó kúkú mú mímọ́ ni ni a bá kó jọ ní àsìkò náà wọ́n gbáyà ìjọba wọ́n sì sọ fún ìjọba pé ó tó gẹ ẹnu ẹ̀ àwọn làwọn ò fi kọ́ méje ọ̀ yíká àwọn ìlú tó pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti fọ́po mọ́yọ̀mọ́ ìjọba lọ́wọ́ tó sì jẹ́ pé fún odidi ọ̀sẹ̀ méjì ọ̀gọ̀rọ̀ àwọn òsì ọba ni wọn ò lè lọ sí ẹnu iṣẹ́ wọn ṣẹ̀sì rí i pé tòun ti bó ṣe á jẹ́ ọdún mẹ́wàá gẹ́gẹ́ báyìí tá a bá ti ń bọ́ sínú oṣù kínní ọdún twenty twenty twenty two yìí yọjọ ọdún mẹ́wàá gẹ́gẹ́ léyìí tí wọ́n fi eléyìn lọ wá sọ wá tún yẹ àti pé kí ni ìjọba ti ń bẹ lóde tí wọ́n tún rí láti fi sọ wípé àwọn ò gbé owó epo àwọn ò gbé lọ sí òkè wọ́n ní tí wọ́n bá sọ pé wọ́n ti yọ subsidy lọ́dún twenty twelve ẹ̀gbọ́n náà ṣé subsidy tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní twenty twenty two ní kílẹ̀ ń yọ kó kílẹ̀ ń fi kàn gan hmm. ìbéèrè tí wọ́n ń béèrè nù ìròyìn ọ̀ǹgò ẹ̀yin lè tún fẹ́ jẹ́rìí ẹ̀ ẹ lọ wo ìwé kejì ti Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní. tọ́ bí ọdún 2021 ṣe ń lọ sópin ọlọ́run jẹ́ kí ó lọ sópin ayọ̀ ìwé ìròyìn Vanguard ti gbé e jáde ẹ̀ka tí àwọn èèyàn tí wọ́n fi ojú láìfí wò jù láwọn ẹ̀ka tí ń bẹ nínú ètò ọrọ̀ ajé wa o sectors kọ̀ọ̀kan àwọn tí ń bẹ lókè téńté tábìlì tí àwọn èèyàn bẹnu àtẹ́lù jù wọ́n ti gbé e jáde lórí àtẹ ìgbéléwọ̀n ṣẹ̀rí àjọ ìjọba àpapọ̀ kan eléyìí tí máa mójútó àwíjàre àti atótónu aráàlú lórí tí wọ́n ń rà gẹ́gẹ́ bí oníbàárà àjọ yìí Federal Competition and Consumer Protection Commission FCCPC ni orúkọ wọn jẹ́ wọ́n ti kéde lánàá pé ẹ̀ka iná ọba iná ẹ̀lẹ́ńtíríkì òun náà làwọn èèyàn fẹ̀hónú hàn jù sí lọ́dún 2021 yìí àwọn consumers ni wọ́n complain jù lórí ẹ̀ka ìpèsè náà ba pínpín rẹ̀ rírà rẹ̀ àti títà rẹ̀ àtọ ọwọ́ táwọn èèyàn ti ń bẹ̀lẹ̀ kàún tí wọ́n fi ń mú ní bàárà ṣẹ́rẹ́ni tí í ọ̀gá àgbà chief executive officer fún àjọ tí à ń wí yìí ọgbẹ́ni Babátúndé Ìrókẹ́rà ló sọ fún àjọ akóròyìnjọ orílẹ̀-èdè wa Nàìjíríà News Agency of Nigeria Abuja lánàá wípé atótónu àwọn èèyàn ó lékè lórí ẹ̀ka iná ẹ̀lẹ́ńtíríkì torí pé àwọn èèyàn tó jẹ́ aráàlú inú wọn ò fi bẹ́ẹ̀ dùn sáwọn nǹkan kan eléyìí tí ó ń bí wọn nú nípa ọ̀nà tí wọ́n ń gbà láti bá wọn lò gẹ́gẹ́ bí oníbàárà ọ̀gbẹ́ni irokera Babátúndé tún wáá fi léde pé lẹ́yìn ẹ̀ka iná ẹ̀lẹ́ńtíríkì ẹ̀ka tó tún tẹ̀lé òun náà ni ẹ̀ka ilé ìfowópamọ́ banking sector àwọn èèyàn wí àtótónu àwọn èèyàn fẹ̀hónú hàn lórí ìṣọwọ́ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníbàárà àtẹnidé èèyàn ń bá ná lẹ́ka banking o wọ́n ní ẹ̀ka tó wáá ṣepò kẹta ní ìgbòkègbodò ọkọ̀ òfurufú aviation ẹ̀ka tó ṣe kò kẹrin òun náà ni ẹ̀ka ìkànsíra ẹni telecommunications wọ́n ní wọ́n ṣàgbé gbogbo ẹ̀ lórí àtẹ ìgbéléwọ̀n lórí báwọn èèyàn ṣe fẹ̀hónú hàn ṣẹ́ka kọ̀ọ̀kan nu ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà àmọ́ nu ọ̀rọ̀ tiẹ̀ ó ní fàpẹẹrẹ ọ̀gá àgbà fún àjọ tá à ń sọ yìí ní bàbá ní ká wo ti ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ ìbínú lẹ́ka igan lọ́dún 2021 yìí o àwọn tó jó níbàárà ó ní ara tí wọ́n sì ń bínú sí ń fẹ̀hónú hàn lé lórí ni wípé àìfinipè àwọn tó ní bàálù tí ń gbé èèyàn rìn láti ibìkan sí ibìkan yìí àìmọ̀ jẹ́ olótìtọ́ lọ́nà àìmọ̀ síkà àdéhùn tí wọ́n dá gẹ́gẹ́ bí àdéhùn fún oníbàárà àtàwọn nǹkan míì tí ó ń dùn wọ́n àwọn èèyàn sọ̀rọ̀ ilẹ̀kùn àmọ́sẹ́rí ìdá ọgọ́rin nínú ọgọ́rùn-ún gbogbo àtótónu àti ìfẹ̀hónúhàn wọn eighty percent àjọ yìí àti bòróró òtura síbẹ̀ bẹ́ẹ̀ náà láàsì máa ṣe láwọn ẹ̀ka yòókù ẹ̀ka yòókù ó ní àmọ́ ṣé ká mọ̀ parọ́ ká mọ̀ jalè ká mọ̀ tanra wa ní twenty twenty one láti ọdún tó lọ sí ọdún twenty twenty one yìí ah ọṣẹ́ tí covid nineteen ṣe fún ẹ̀ka kọ̀ọ̀kan kò kéré òun náà ló sì fa àwọn kùdìẹ̀kudiẹ àtàlẹ́bù eléyìí tó bá àwọn ẹ̀ka tá à ń sọ yìí náà ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ mọ́ka mọ́sẹ̀nú dédé ṣíbí balance ẹ̀ ní kẹ́ ẹ wá lọ tààràtà ojú ìwé kẹsàn-án Vanguard fún tòórọ̀ yìí. ọ̀dà wọn ní nǹkan tó jọra náà la fi wéra ìpò ẹ̀pà lójọ pósí ẹ̀ lérí o bẹ́ẹ̀ bá ń wò ó ìròyìn tó ní ṣe pẹ̀lú ìpèsè iná ọba òun náà ni àkọ́kọ́ fi ṣẹ̀yìn lọ́wọ́ láàárọ̀ tí ò ní bẹ́ẹ̀ bá wo ìròyìn kan léyìí tí wọ́n tún kọ sísàlẹ̀ rẹ̀ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àlàyé o wípé ètò ìpèsè iná ọba tó jẹ́ ti aládàáni independent power project táwọn fẹ́ gùn lé wọn ni kì í ṣe ilé ìjọba nìkan làwọn ò fi tan iná sí o gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti sọ àsọyànrọ̀ ní àná òde tí ṣe ọjọ́ ìsinmi wípé yàtọ̀ sí ọ̀rọ̀ tí àwọn tọ́jà látakò tí wọ́n ń fọn rere ẹ̀ káàkiri wípé ìpèsè iná ọba èyí tó ń fẹ́ ṣe tọ́jẹ́ ti aládàáni independent power project tí ìjọba àwọn tó fẹ́ gòlè báyìí pé ilé ìjọba nìkan níbi tí gómìnà ń gbé nìkan ni wọ́n mọ̀ tan iná ìfún onírara o kò jọ o ó ní gbogbo àwọn ibi tó bá súnmọ́ tòsí bẹ̀ bíi ilé ìwòsàn òpópónà pápá ìṣeré àti ilé ìgbìmọ̀ lọ́balọ́ba tó súnmọ́ tòsí bẹ̀ ó ní àwọn náà wọ́n gbádùn rẹ̀ náà o gómìnà ní sọ̀rọ̀ náà jáde níbi ètò ìsìn ìdúpẹ́ ní First Baptist Church ìgbójáì níjọba àbílẹ̀ ìtẹ̀síwájú ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ìṣàkóso tóńgò ó lóun ọmọ tẹ̀síwájú náà ni látàrí gbogbo àwọn nǹkan tó mọ̀ wípé ọjẹ́ àmúyangàn fún àwọn èèyàn tí ń bẹ ní òkè Ògùn ó sì mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ ìrìn àjò afẹ́ ìwakùsà àtàwọn nǹkan míì tẹ́ mọ̀ wípé a mọ̀ wọ́n mọ́ ní òkè ògùn bẹ̀rùn olóhùn ọba wọn gbé e lárugẹ nínú àtẹ̀jáde èyí tí akọ̀wé ìròyìn sí gómìnà èyún ọ̀gbẹ́ni Taiwo Adisa tó fi síta ó ní gbogbo ìgbà tẹ́nikẹ́ni tí wọ́n bá sáfẹ́ gbéhùn léwọ̀n tàbí ìṣàkóso tòun kí wọ́n mọ̀ gbéhùn léwọ̀n àti ìṣàkóso tòun lórí àjọsọ ọ̀rọ̀ léè wáyé nígbà tó ń polongo ìbò òun ò ní wí ọ̀rọ̀ kóhùn ọmọ museo ó ṣe àlàyé pé ọ̀rọ̀ tí ìpèsè náà bá òun tọ́jẹ́ ti aládàáni tí àwọn fẹ́ ṣe ní ìlú Ìbàdàn ó ní wọ́n kàn wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹnukùn wá wọn ò tí ì jẹ́ kí ẹlẹ́ẹ̀dẹ́ kó pẹ́ ẹ̀dẹ́dẹ́lẹ̀ ó ní wọ́n sọ pé eleven megawatt náà fẹ́ ṣe pé kò lè rájájá kankan ẹ e ti ẹ̀ sì jẹ́ kọ́ balẹ̀ náà kó tó pé ẹ mọ̀ sọ̀rọ̀ wọn ní kò lè ju ilé ìjọba nìkan lọ táwọn ò fi tàn ó ní ẹ jẹ́ kí n sọ fún yín lóòótọ́ báyìí wípé kí wọ́n lọ ṣe ìwádìí wọn dáadáa kì í ṣe ilé ìjọba nìkan làwọn fẹ́ tan iná ìsìn o ṣùgbọ́n gbogbo àwọn òpópónà ti ń mẹ́wàá mẹ́wàá sí tòsí ilé ìjọba àwọn ilé ìwòsàn ilé ìwé wọn ní judiciary complex àti pápá ìṣeré iná ni wọ́n tan iná ọ̀hún sí onígbà tí òun ń bọ̀ ó lóun rí àwọn òpó tí wọ́n fi ṣe iṣẹ́ yìí tó fi jẹ́ pé ti gbójàyè gangan náà kò ní pẹ́ mọ́ dé ibẹ̀ ó láwọn rí dájú wípé àwọn yóò kó nínú òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà sọ̀rọ̀ ilẹ̀kùn àmọ́ kókó orí ẹ̀ tá a gbá mú ní pé ìpèsè náà bá táwọn fẹ́ gùn lé tọ́jà ta ládàáni kì í ṣe ilé ìjọba nìkan làwọn fẹ́ fi tàn. tọ́ ó yá ẹ jẹ́ tún lọ sójú ìwé kẹjọ Vanguard o ìròyìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbi tí ẹni tí ṣe alága ìgbìmọ̀ tẹ̀kótó ilé ìgbìmọ̀ aṣòfin àgbà senate committee lórí ààtò gbogbo àti ìlànà à ń tẹ̀lé lórí okòòwò senator Umar Sadiq tí ó ti ń ṣàlàyé pé lòdì sí táwọn èèyàn kan ń gbàgbọ́ nígboro lásìkò yìí pé bóyá àwọn sẹ́nẹ́tọ̀ ti fẹ́ gbàbọ̀dè lórí àbá òfin tó ní í ṣe pẹ̀lú àtúntò ìlànà à ń Electoral Amendment Act eléyìí tí ààrẹ Buhari kọ̀ tí wọ́n láwọn ò ní buwọ́lù ó ní wàá lòdì sí ní táyé ń sọ pé ó dàbẹ̀ ń pa àwọn sẹ́nẹ́tọ̀ náà wọ́n ti gbàbọ̀dé wọn ò fẹ́ sọ nǹkan kan pẹ́ àbí àwọn náà ti gbà tì sẹ́gbẹ̀ẹ́ kan rárá o aṣòfin tó sọ̀rọ̀ ló kọ àwọn aṣòfin àgbà ní àwọn ọ̀gbá àbá òfin sẹ́gbẹ̀ẹ́ kan o bóyá ààrẹ Buhari buwọ́lù o bóyá ààrẹ Buhari ò buwọ́lù o kódà táwọn ó ṣe láàrin ara àwọn gẹ́gẹ́ bí aṣòfin àgbà kódà dúró káyé ọlọ́rẹ̀ mọ̀ yín o lórílẹ̀‐èdè nàìjíríà sẹ́nẹ́tọ̀ yìí ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ tí à ń tẹ̀lé ntọ́ ọmọ nàìjíríà bá ń fẹ́ ní dáadáa làwọn ọmọ bá wọn fẹ́ aṣòfin yìí ti ń sọ̀rọ̀ yìí ní ń sojú ẹkùn ìdìbò láti ìpínlẹ̀ kwara kọ́dà àríwá kwara ní ń sojú àwọn oníròyìn lọ lè bá láti bá a sọ̀rọ̀ pé ẹ sà nípa àbá òfin tó ní ṣe pọ̀ pẹ̀lú ìlànà gbà á ṣé ẹ ti yá ṣe u-turn ẹ ti lọ́ọ̀dì padà náà nu wọ́n ní ó ní à u-turn kẹ̀ àṣẹ yútọ̀nù o àṣẹ bí n tẹ́ ẹ bá fẹ́ gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà òun náà ni àbá yín fẹ́ àwa náà ń jókòó pébìrìkótó pébìrìkótó lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ láti mọ̀dó tá a dọ̀rùn láṣí ni ìròyìn yẹn jù bẹ́ẹ̀ mo yà ká ní bíntín mo sẹ́nu dédé síbí ọjà látún fẹ́ tà yìí àbọ̀bọ̀ bá a bá tún padà dé. yes ajá balẹ̀. ajá balẹ̀. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó mama atm pos àwọn bára máa ń mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó náwó pẹ̀lú ìrọ̀rùn olúyọ̀lé àti gbogbo agbègbè rẹ̀ gbàlejò ìmọ̀lá kọ̀tún eléyìí yàtọ̀ bí ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá bishop francis wálé òkè yóò ṣe máa balẹ̀ bàgẹ́ fún àbẹ̀wò ọlọ́jọ́ kan nínú apostolic visit twenty twenty one ní tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n december twenty eight oṣù tí a wà yìí ní dédé aago mẹ́ta ọ̀sán fún ìsọtẹ́lẹ̀ ìròyìn ayọ̀ ńlá abundant joy ní christ life church olúyọ̀lé ìbàdàn south division transformer bus stop green gate olúyọ̀lé estate ìbàdàn jẹ́ alábàápé ìròyìn ayọ̀ látòkè wá pẹ̀lú ìwòsàn ìtúsílẹ̀ ìgbéga àlùyọ àti ìgbàlọ̀fẹ́ ní péré tó kù lọ́ lọ́dún yìí bí bàbá wálé òkè ṣe máa sọ tẹ́lẹ̀ pẹ̀lú àdúrà àti iṣẹ́ ìránṣẹ́ tó gbóná rí fún ogunlọ́gọ̀ ènìyàn tí yóò fayọ̀ parí ọdún yìí ní tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n december twenty eight láago mẹ́ta ọ̀sán mama evangelist dr bọ́lá rẹ̀ ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ nínú orin kíkọ gbogbo ènìyàn láń retí oníṣẹ́ ọwọ́ oníṣòwò òṣìṣẹ́ ìjọba gbogbo onílé àti ayálégbé lórí òní àti gbogbo agbègbè rẹ̀ pátápátá ìpèsè oúnjẹ wà nílẹ̀ bàbí gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún àmúrelé fún ọ̀pọ̀ ènìyàn darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn aláyọ̀ tilétilé rẹ̀ ó sì ń rí bákan náà mọ́ pásítọ̀ fọláṣadé ajíbádé lórí ìgbàlejò àgbà Yesu ni Olúwa bàbá titi kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank ó lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn tà tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ ti ṣí kò sẹ́ni ó lè tì tó bá tì kò sẹ́ni ó lè ṣí master key ní jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ lukọ̀ ìpàdé àdúrà tó kẹ́yìn ọdún twenty twenty one wòlíì fúnra tiwa yìí prọfẹ̀tọ̀ lábọ̀dé ọdún ayọ̀ bàbá lọ òun làdáni wáyé pàṣẹ fún pé kí bàbá kó gbogbo ènìyàn jọ kájọ gbàdúrà ká gba master key oríire fọ́dún tuntun ìṣòro nípàdé àdúrà yìí bẹ̀rẹ̀ látọjọ́ sátidé december twenty five ìyẹn a ó jọ gbàwọ̀ december thirty first ni aago love of christ global bible church tó wà ní old army barracks old ife road nìbàdàn ní december twenty five sí december thirty first nínú ìṣòro master key ìpàdé àdúrà tó kẹ́yìn ọdún ni ó. pásítọ̀ díye ọlá ìyá láti csc e adamasi gbà ń bọ̀ evangelist Doctor bukola akí adéṣewẹlẹ jésù bídèmí ọláọba àdùkẹ́ gold pẹ̀lú kẹ́mi rìóbọ̀t náà ní gbẹ̀yìn wòlíì ẹ̀gbáyẹ̀nì prophet dr ọlábọ̀dé ọdúnayọ̀ Papa love àti wòlíì obìnrin fúnra tá a wà yìí pásítọ̀ mrs funke ọdúnayọ̀ jp ni yóò gba gbogbo èèyàn lálejò ṣòfẹ́ gbàdí àdúrà zero eight zero five five eight three five one five nine bó farahàn tiẹ̀ náà ò ní ṣòro ṣe lórúkọ Jésù. Hello, Mr. TJ. Hello, Kule. Please, do you know any school with unwavering discipline and high moral standards? I know of a school with high moral standard and academic excellence. It is Glory Academy International College. At Glory Academy International College, their students are well and excellently prepared for WAEG, UTME, and post-UTME. The result of which guarantees at least 95% of the students admission into federal universities, including University of Ibadan. Glory Academy International School those teachers are seasoned, dedicated, diligent, and well qualified. At Gloria Academy, we charge moderate fees and give rebate to students whose parents are low income earners, as well as scholarship to brilliant indigent students. Glory Academy International Schools with nursery, primary, and college is located at 46 A and B to Kumbojo Street, Orogun, Ibadan. For inquiries, please call 080-3352-1051. Be sure of tomorrow. Register your child at Glory Academy International School. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu ìlú Ìbàdàn ti fẹ́ gbàlejò agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́lá kọ̀tù lọ́dún tuntun fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòforofo lọ́dún twenty twenty two láti pàṣẹ ẹni tá a fún láṣẹ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítù ọláyẹbí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù priamante for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún sí ìbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa báyẹ̀ rẹ̀ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu agbára ní jésù kristi ti násàrẹ́tì ọjọ́ tuesday eighteen títí thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tẹ̀ primary school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ọlọ́tìbá wáyé ọ látàgọ́ márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan apọ́sítọ̀ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédigbé pọ̀ lọ́lọ́run tó rẹ̀ sí wọ̀ níbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ o. Appreciation. mo dúpẹ́. ẹni tá a ṣe lórí ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi lórí ẹgbẹ̀je ni. àwa kọ̀ láti ya bara mòore jẹ láṣẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bàárà wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n wa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín. iṣẹ́ yẹn á túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits evolution plus precious cornerstone espn health concern educ consult kids home gsm market blessed water online dynamics extra large farms unique fabrics abelincon total grace oil and gas ibùdó jésù gbọ̀rọ̀mẹ́rò rock of ages food fly ìkejì arákejì aragon àjẹbí tradomedical olèkoko living proof bakery food co taufik flavour solar telecoms dealer global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general naira christ revelation ministry moise fashion sweet estate Swim ministry christian training center lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ fresh fm là ń fẹ̀mí ìmúre hàn tá a sì tún kì í kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àjò láṣẹ pẹ́ àmín. jẹ́. bí a tilẹ̀ ń mi àwọn ìpìlẹ̀ tí a sì ń fa àwọn gòǹgòtù èmi yóò wo ilẹ̀ rẹ sàn. bí àwọn òkè kékèké tilẹ̀ ń wárìrì tí àwọn òkè ńlá sì ń tàkìtì èmi yóò wo ilẹ̀ rẹ sàn. ìpàdé oṣù december ti ọdún twenty twenty one wọlé dé àkórí ìpàdé ni èmi yóò wo ilẹ̀ rẹ sàn. èyí tí a ti ọwọ́ ẹ̀mí mímọ́ gbé kalẹ̀ nípasẹ̀ ilé iṣẹ́ ìránṣẹ́ Potter's House Christian Mission Ìbàdàn Nàìjíríà bẹ̀rẹ̀ láti aago méjìlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún alẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí títí di sátidé ọjọ́ kìíní oṣù kìíní ọdún twenty twenty two ìpàdé oṣù december jẹ́ ìpàdé aláàwẹ̀ ọlọ́gbọ̀nrọ̀gọ̀dọ̀ àti àdúrà ní wákàtí mẹ́ta mẹ́ta bí àwọn koríko tútù tilẹ̀ ń gbẹ tí àwọn òdòdó sì ń rìn dànù èmi yóò wo ilẹ̀ rẹ sàn ibi ìpàdé betfage abúlé aláta ẹ̀yìn òpópónà ìbàdàn sí ìjẹ̀bú òde agbègbè crane adébáyọ̀ ìbàdàn ọlọ́run ti pèsè arákùnrin ṣẹ́gun àríyọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹni àmì ìróró ọlọ́run sílẹ̀ fún wa ẹ lè máa wo ìpàdé yìí bí ó ti ń lọ lórí ẹ̀rọ facebook ṣẹ́gun àríyọ̀ tàbí youtube potters house christian mission ẹ sì lè máa gbọ́ wa lórí mixlr.com forward slash crossfirelife fún ìbéèrè àti àlàyé ẹ pè níyì lórí zero one double seven triple four triple five ìpàdé oṣù december èmi yóò wo ilẹ̀ rẹ sàn. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no, tolerance for, for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. ọlọ́run olúborí òkú iṣẹ́. gbogbo ènìyàn ẹ tú yáyá máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ ìbàdàn kájọ gbàdúrà òpin ọdún kátẹ́wọ́ kí gbogbo ènìyàn ó yẹ máa bọ̀ kájọ gbàdúrà òpin ọdún kátó fi ọdún tuntun lé olúwa lọ́wọ́ ní rock of salvation apostolic church orí òkè àfilà àmúlòkọ ìbàdàn apostle israel àti màmá wòlíì prophetess mary olúborí ti dẹ́. ìpàdé àdúrà tọ̀sán tòru máa bẹ̀rẹ̀ láti monday december twenty seven títí wọ friday december thirty one thousand cross over wọnú ọdún tuntun. bàbá ṣe gbàdúrà la máa gba ẹ̀bùn ọdún odidi adìẹ kọ̀ọ̀kan àtọwọ́ta mi ṣe lọ́bẹ̀ àtà. torí pé ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ ti múnú ilé wa t tẹ̀mí rẹ̀ dùn yùgbàyùgbà. Táyé kẹ́hìndé Adégbòdù ni ó kọrin fún alalẹ̀ crossover. Ẹ pè zero eight zero three four zero three seven two nine seven àbí zero eight zero two three three eight one four one seven. Jésù retí rẹ o. Jájọ pàdé lórí òkè àfilà makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́l kọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alárààgbà ìdá ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakinlala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wàyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbù ẹ̀bùn oríire bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ o. gbogbo ènìyàn ó yá lórí òkè ìyanu. òkè tó ń ti ṣe. tó dojúkọ Augustine University lára ìpẹ́ Lagos State. victory atlas nípìn rẹ̀ ọdún yìí tó parí tó bá lè wá o. bẹ́ẹ̀ni o ó yẹ gbogbo oníkojú pé máa bọ̀ wá gbàgbára lórí òkè ìyanu. tó dojúkọ Augustine University lára ìpẹ́ Lagos State. victory atlas làkúrẹ́ ìpàdé òpin ọdún tó máa bẹ bẹ̀rẹ̀ ní sunday december twenty six títí wọ friday december thirty one ọdún yìí àkọ́kọ́ ìpàdé ọmọ wáyé láago mẹ́wàá àárọ̀ ìkejì ní sọ́ọ̀rù tí a máa bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ lójoojúmọ́ fọjọ́ mẹ́fẹ́ fagbáko àwọn afáàdọ́ ìbẹ̀rẹ̀ ọdún tuntun twenty twenty two kásẹ̀ rẹ̀ lẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday january two títí wọ Saturday, january eight ọdún tuntun olùgbàlejò agbanirunṣẹ́ ọlọ́run aláyé bishop prophetess lucas àwọn lókòlókò ikọ̀ àtirújú ọlọ́run ló máa wà ń bẹ́ẹ̀ fẹ́ẹ́ máa wọn olórin ẹ̀mí bí adigun tún ìsáré mélòdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pé zero seven zero eight zero eight six zero seven eight four jésù lọ́lúwa. ajá balẹ̀ ajá balẹ̀. kọjá bẹ́ẹ̀ ajá balẹ̀ ìròyìn ẹ jẹ́ káwọ́ mọ̀ tẹ̀síwájú gẹ́gẹ́ bí a ṣe kọ ìwé rẹ̀ ah, wọ́n ní ẹ mọ̀ ń lo agbára yín lérí nǹkan asán asán lórí asán o ta ló sọ̀rọ̀ yìí lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tó ló tún kò ah, ọ̀pádòkun ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ẹni tí í ṣe akọ̀wé nàdẹ́kò tí ìjọba ti fi òfin dè olóyè ayọ̀ ọ̀pádòkun ló ní ẹ̀yẹ lo agbára yín nílòkulò ẹ kọkàn sọ́dọ̀ ọlọ́run ọba kẹ̀sì jẹ́ ká sọ ti jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé kó tó di pé nàìjíríà yóò ṣiṣẹ́ tí ó bọ̀ sójú ibi tá à ń fẹ́ o ọmọ nàìjíríà ẹ dìde fún ẹ̀tọ́ yín o ayọ̀ pádòkun ní sọ̀rọ̀ yìí jáde ní àná òde yìí o ní inú ilé rẹ̀ tó wà ní ọ̀fà ìpínlẹ̀ kwara lákòókò tí àwọn oníròyìn tí wọ́n lọ rèé sí gàngànbó nínú ilé rẹ̀ ó ní àgọ́lá o àgùn tẹ̀tẹ̀ ìjọba ọ̀bá àmọ́ buwọ́ lu e, e, e, òfin àtúntò ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà electoral act ó ní bọ́bá wùjọba kó buwọ́ lù ú tọ́bá wùjọba kó má buwọ́ lù ú ó ní dípò agbára wa tá a kàn ń lọ rèé fi ṣòfò lórí ariwo tá à pa pé wọ́n bá ní bu ọwọ́ lu àbá di òfin lórí àtúnṣe lórí ìlànà tá a fi dìbò lórílẹ̀‐èdè nàìjíríà ó yẹ kó mọ orílẹ̀‐èdè nàìjíríà ká kọjú sí nǹkan tí yóò ṣe wá láǹfààní ó ní orílẹ̀-èdè nàìjíríà ó ní àti ìṣetán láti ṣe òṣèlú ìjọba àwa democracy ó ní nítòótọ́ aláwà nínú ìjọba alágbádá ó ní àmọ́ àwọn ológun lọ́kàgbádá wọ̀ tí wọ́n ń ṣàkóso lé wa lórí lórílẹ̀‐èdè nàìjíríà hmm. ó ní láàrin bíi ọdún mọ́kànléní ọgọ́ta sixty one years ọdún mẹ́rìnlélógójì ló fi jẹ́ pé àwọn ológun náà ni wọ́n ń ṣàkóso lé èdè nàìjíríà ó ní sọ wá bá a mú ni ṣé eléyìí bá a mú ni ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan iná ní ń lọ ní agbo ìṣàkóso àyàfi tá a bá tètè dìde ká wá nǹkan èyí tí yóò jẹ́ kí ìṣàkóso wa kó lójútùú lórílẹ̀‐èdè nàìjíríà bí bẹ́ẹ̀ kọ́ nàìjíríà kàn mọ́ rabojó lójú kan náà náà ni nígbà tí ó tún tẹ̀ síwájú ó ní ìṣàkóso ìjọba èyí tá a lò ní ìgbà àkọ́kọ́ tí wọ́n gbé ìjọba lé nàìjíríà lọ́wọ́ pé ká ṣàkóso ìjọba léra wa lórí lọ́yẹ̀ ká tún padà sí o kí ẹkùn kọ̀ọ̀kan kọ́mẹ̀ntì ń ṣèjọba lé lórí kẹnu oníkálukú sì tọrọ lérí ọrọ̀ ajé ti bá ń bẹ lọ́dọ̀ wọn ẹ̀ wá wí ẹ̀ ní òtó báwo ni yóò ṣètò ṣebí kìnnì kan láde mọ́nú àbọ̀ ká tó sọ pé ọyẹ ẹ̀ mọ̀ gan ó ní ojú ẹnìkan ò tó bí nǹkan ṣe ń lọ ní àkókò yìí ẹja padà sí ìjọba àgbáni léyìí tí ẹ̀kọ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣàkóso ìjọba lérí ara wọn ayọ̀ pádòkun ló sọ̀rọ̀ náà jáde lánàá òde yìí ni o. láti ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP ti sọ fọ́mọ gómìnà wípé kó kéde dúkìá rẹ̀ o òun náà ti dòṣìṣẹ́ ọba báyìí o níwọ̀n ìgbà tí wọ́n ti yàn án sípò. láti Àkúrẹ́ olóyè mẹ́kan olú ìlú ìpínlẹ̀ Ondo ní awuyewuye àti ìbẹnulò lọ́lọ́kan òjọ̀kan ló ti ń kun babájídé akérèdọ́lù ọmọkùnrin gómìnà rotimi akérèdọ́lù ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ṣe alákòóso àgbà director general fún àjọ ìjọba kan tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo tí ọmọ mójútó ìlànà tí wọ́n ń gbà ṣiṣẹ́ ọba àtàwọn àkànṣe iṣẹ́ wọ́n ní ẹgbẹ́ alátakò People's Democratic Party londo àwọn ni wọ́n sọ fún ọmọ gómìnà Babájídé Babájídé àgbà ọjọ́ tá a bí ìyàn kọ́ làgbà ń kàn yẹn o àgbà ní nǹkan ni tá a fi pè ní balẹ̀ o hmm. ìwọ náà ti di òṣìṣẹ́ ọba civil servant náà nù ńgbà bàbá rẹ ti yàn ọ́ fún ìdí èyí ìwọ náà ó kéde dúkìá rẹ o fún àjọ tí ń tọpinpin ìṣesí àwọn òṣìṣẹ́ ọba code of conduct bureau ní orílẹ̀-èdè wa nàìjíríà ó kéde dúkìá tó o ní kí ó tó di pé ó bẹ̀rẹ̀ iṣẹ́ ní rabaji gan nbí ṣáájú ni gómìnà akérèdọ́lù fúnra ẹ̀ ti yan ọmọ rẹ̀ tó sì búra fún pẹ̀lú àwọn mẹ́yìnlá kọmíṣánná mẹ́yìnlá míì àtàwọn olùdámọ̀ràn bíi mélòó kan lọ́sẹ̀ tó lọ ṣẹ́rí ẹni tí ṣe akọ̀wé ètò kéde fẹ́gbẹ́ PDP Kennedy Perete ńgbà tí ó buwọ́lu àtẹ̀jáde tó dìròyìn yìí ó ní tọ̀ ara ayé o ẹ wá gbọ́ tuntun o ará àdúgbò ńgbà tá a ti gbọ́ pé gómìnà sì ti yan ọmọ wọn sí ipò ní ìsìn fún ìdí èyí ẹjẹ́ aṣọ fọ́mọ ọ̀hún pé à ń bá ní wáṣẹ ni o a kì àyàn ṣe o kọ́mọ náà pa kìtì mọ́lẹ̀ wàá kéde dúkìá rẹ̀ ó dò ṣiṣẹ́ ọba náà nù bí ṣe kanni náà nù hmm. kọ́ lọ tààrà hmm. síwájú ìgbìmọ̀ tí rí sí ìṣesí àwọn òṣìṣẹ́ ọba àtàwọn tó dipò lùmú eh, code of conduct hmm. bureau kọ́ lọ rèé kéde ara rẹ̀ ń tó ní o ó ní láti ṣe èkó tó bẹ̀rẹ̀ ṣẹ́ bí ọba ṣe ọgbọ́n àti fẹ̀ránṣọ́ ẹnu kọ́ dàwátì òjijì lọ́nà fún un ń bẹ̀rẹ̀ ń bẹ̀ bí ṣe é bẹ̀rẹ̀ náà rèé o ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ àmọ́ lákòótán ẹ̀ ẹgbẹ́ PDP ni ẹni tó yẹ kọ́ mọ̀ dáadáa ni bàbá ọmọ yìí ti ṣe gómìnà o torí pé ẹni tí í ṣe ògúnná gbòǹgbò agbẹjọ́rò lọ́ọ̀yà tọ́mọ bí òfin ṣe rí ni gómìnà akérèdọ́lù fúnra ẹ̀ ó sì yẹ kó mọ̀ pé ọmọ yẹ kó kéde dúkìá ẹ̀ kó tó bẹ̀rẹ̀ eh, iṣẹ́ nípò òun náà ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ ìròyìn yẹn pé kéètì e eh, ọ̀sán gédégédé lójú ìwé ìkẹwàá ìwé <laughs> ìròyìn Vanguard fún tòórọ̀ yìí. ajá balẹ̀ ajá balẹ̀ ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní òtún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀‐èdè jordan láfi ní kò má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero. You can afford to miss out. Oh, yes, Jehovah. ó ti pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ ó ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ ó tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irains ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ ẹ̀dá rẹ̀ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò e alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹsì káyọ̀ olúbóyè ọ̀ládèjì cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọ̀ládélé president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ẹ ìwọ ni kò mọ́ fìdí mọ́lé. Biotonic àtẹ̀jẹ́ ṣe o ó fara lókun ìlera àtẹ̀bára àìsàn ò lè ráyè wọlé tó bá lórí Biotonic. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fáàmì ṣe ti o kàkà kó rẹ̀ ọmú rẹ̀ rodò afárá lókun bẹ́ẹ̀ni ni Biotonic èròjà tó kù lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore Biotonic rẹ̀ ló gbé jáde. tí ó tọ́ ni. <laughs> real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pé yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsí ṣoògùn ni ẹ gbà bẹ́ẹ̀. bóyá lẹ́mu pé evalupé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ evalupé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ̀ pé quality ọ̀dà valupé àmọ́ evalupé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹran ti valupé jẹ́ bákan lé tán àmọ́ evalupé ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ valupé kẹ́ evalupé ọ̀dọ́ ọ̀pọ̀ ni àmọ́ evalupé ti yàtọ̀ pè wọ́n sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ tí sọ́jọ́ èèyàn kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èlò tí ń lo nánú yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rí oorun sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọbi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò gàjàrà lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá flat screen tvs deep freezers generator air conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solar tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jayalẹ ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop ìwó road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó rọjú lówó fóònù àti electronics tó gbámúṣé. pé solar electronics lónìí sórí o oh seven o oh one six eight four one six three o oh tàbí o nine o seven four three four nine seven seven eight five. àjọsọ àtìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ́ gbádùn ayé tó dára. èmi kò ní ẹni jésù ọmọ dáfídì ṣàánú fún mi. ọpẹ́ ni fún jésù olùgbàlà. ogun tí gbàdúrà ọ̀ká tí gbàwé ọ̀ká ọmọlá fi yanjú ẹ̀. bẹ́ẹ̀ lógun tá a fọdún yìí jà kò tún gbọ́dọ̀ jáde lọ́dún twenty twenty two lẹ́nu wọn fi kọ sí ìrẹsẹ̀ rẹ̀. prophet and evangelist joseph owójorí pé ọ̀yà ọjọ́ mẹ́ta tó kẹ́ ọdún ìsọ́tọ̀ fún ogun ẹ̀yìn ènìyàn fún ìdúgbò àkàṣe tọ́lọ́ fẹ́ fọdún tuntun twenty twenty two sóore mẹ́rẹ̀ẹ̀rí láyé onígbòjì gbogbo ènìyàn. bàbá bóun pàdé nínú ìjọ fear not international ministry sacrifice of praise làkórí àdúrà tuesday twenty eight oṣù kejìlá yìí ni yóò bẹ̀rẹ̀ ní thursday thirty agúnmẹ́rin ìrọ̀lẹ́ làdúrà máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ friday thirty one làdúrà crossover wádùn tuntun ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run àtàwọn ẹ̀kọ́ ní ẹ̀mí ní bọ̀ bí pastor mrs olúrónkẹ́ san pastor jazz adédigba pastor joseph felsi lady evangelist bùnmi akínlẹ̀yẹ lady evangelist jumoke owólabí pẹ̀lú fear not glorious voice lọ́dún wọn máa lò pẹ̀lú kọ́ rẹ̀ láti fi kí bínú ìbàdàn ọkọ̀ lódò rẹ̀ wọ̀ kẹ́ bọ́lẹ̀ fún ẹ ti ráwọn olókàdá ń bẹ̀ ẹ sọ fún pẹ̀lú ọjọ́ fairnox international ministry tó wà ní onímọ̀lẹ́ estate wà fún kútẹ́ ńbàdàn jésù jẹ́lúwa. appreciation mo dúpẹ́. ẹni tá a ṣe lórí ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi lórí ẹgbẹ̀je ni. àwa kọ̀ láti ya bara mòore jẹ láṣẹ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bàárà wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n wa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín. iṣẹ́ yẹn á túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits evolution plus precious cornerstone espn health concern edu consult kids home gsm market blessed water online dynamics extra large farms unique fabrics abelincon total grace oil and gas ibùdó Jesu, gbọ̀rọ̀mìrò rock of ages food fly ìkejì arákejì aragon medical tradomedical olèkoko living proof bakery food co taufik flavour solar telecoms dealer global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general naira christ revelation ministry moise fashion sweet estate Swim ministry christian training center lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ fresh fm là ń fẹ̀mí ìmúre hàn tá a sì tún kì í kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àjò láṣẹ pẹ́ àmì. ó fara mọ́ ọ́ lábọ́ memorial miracle camp ìkejì arákejì ìpínlẹ̀ ọ̀ṣun kájọ pàdé níwájú ọlọ́run jọ́sẹ̀ ayọ̀ babalọ́lá nínú ìpàdé àdúrà ọlọ́dọọdún ni ìyẹn cross over cross over twenty twenty one àti ìfàmì òróró yàn láti wọnú ọdún tuntun falala sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty six december yìí ló máa bẹ̀rẹ̀ títí di saturday ọjọ́ kìíní oṣù kìíní january four twenty twenty two yóò mọ wáyé lówùrọ̀ àti ìṣòro lójoojúmọ́ máa bọ̀ wá fún ìgbàlá ọkàn kó o sì tún ní ìpín nínú agbára bíi ti gbani lásìkò ìpàdé àdúrà yìí ilé agbára ayọ̀ babalọ́lá ìkejì arákejì yóò di ṣíṣí fún gbàkẹ́ta béèrè fún agbára ìbínú mọ́ tí yóò ṣàtọ̀nà rẹ wọnú ọdún tuntun bẹ́ẹ̀ gẹ́gẹ́ lodò omi àdúrà ayọ̀ babalọla yóò di ṣíṣí lẹ̀ àwọn olórin ẹ̀mí bíi evangelist Bisi aláwí yá àlùkò àràǹbádá tóyè tolú adélẹ́gàn olúwa lónìí bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni yóò mọ forin jíṣẹ́ mi àwọn ìránṣẹ́ ọlọ́run aláàyè lolúwa yóò máa lò pastor friday andansi assistant camp coordinator prophet sam olúwalọ camp coordinator prophet hezekiah o ọládèjì ajínrere gbogbo ògbò ìjọ csc lágbàáyé gbàgbà àdúrà gba ìbùkún agbára ìrékọjá wọdún tuntun o ọ̀rọ̀ rẹ ó sì dayọ̀ pastor so ọládélé president csc worldwide pastor eo ọ̀dẹ́jọ́bí general superintendent CAC worldwide àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi oje alọ́jà òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research mama atm pos àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkódà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ìṣèwà gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó ẹ̀dínwó pẹ̀lú ìrọ̀rùn. ìhọ́mà ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́. yìí tún lọ sópin o olúwa ó mà ṣe friday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá yóò lágbára bí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò ṣe máa gbóhùn ọpẹ́ sókè sí ọlọ́run nínú orin yìí ní ìdájí kùtùkùtù early morning worship december special evangelist ṣọlá ọ̀làdọ̀yìnbó àti restoration voices ti múra sílẹ̀ báyìí nípa ìdarí àti agbára ẹ̀mí mímọ́ láti tukọ̀ ìsìn orin yìnyín lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ friday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún tá a wà yìí bẹ̀rẹ̀ látàgọ́ márùn-ún àbọ̀ ìdájí mof twenty one event center land ládìọ̀yọ́ roundabout bus stop ring road ìbàdàn láti péjọpọ̀ yìn ọlọ́run lógo àwọn olùgbàlejò pastor taiwo àti evangelist ṣọlá ọládòyìnbó pẹ̀lú ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run tó kún fún agbára ẹ̀mí mímọ́ ni yóò máa kó wa lọ síwájú ìtì ọlọ́run nínú ìsìn orin ìyìn òpin ọdún yìí early morning worship december special pé zero eight zero seven five zero three three zero five three fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ jésù kristi lolúwa. ajá balẹ̀. sinimá Rubicon agbede méjì àgbékalẹ̀ látọwọ́ Adébáyọ̀ Fálékè Báyọ̀ o sísàfihàn sinimá alágbára ọ̀hún Rubicon agbede méjì láti lè bá a jẹ́ kí àwọn èèyàn kí wọ́n tún fi jẹ̀gbádùn ọdún kérésì tó ń lọ lọ́wọ́ yìí òní ọjọ́ ajé Monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 ta wà yìí ó ní àfihàn sinimá Rubicon yóò tún máa wáyé o gbogbo ọ̀nà ló já sí Fresh FM ilé orin challenge nílùú Ìbàdàn àti KS Cinema tó wà ní Total Garden nílùú Ìbàdàn àsìkò kan náà làfihàn sinimá ọ̀hún yóò máa wáyé lọ́nà méjèèjì one thousand five hundred naira péré lówó ìwọlé àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá Rubicon agbèdè méjì àgbékalẹ̀ iṣẹ́ ọpọlọ látọwọ́ ògbóǹtarìgì pèdèpèdè ni ọ̀mọ̀wé Adébáyọ̀ Fálékè Báyọ̀ o lára àwọn òṣèré tí wọ́n kópa nínú sinimá Rubicon tí wọ́n máa wà ń kalẹ̀ láti rí ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ MON Said, Balogun Mr Macaroni Akin taiwo ìbíkúnlé samuel gbèsàbí babatunde saheed mr sport waheed akintayo ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà alhaji abolade salami wòlé àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ọ̀mọ̀wé adébáyọ̀ falẹ́kẹ̀ fúnra ẹ̀ ẹni tó ṣàgbékalẹ̀ sinimá rubicon agbèdémèjì yóò máa wà ń kalẹ̀ à ń ké sí àwọn mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ láti wá wo sinimá aládùn ọ̀hún o rubicon agbèdémèjì one thousand five hundred naira péré lówó wọlé lónìí ọjọ́ ajé monday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 tá a wà yìí ìní ó máa tẹ̀síwájú aago méjìlá mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́ bákan náà tíkẹ́ẹ̀tì ó ti wà ní Fresh FM àtìlẹ́nu ọ̀nà sinimá kẹ́ sinimá tó wà ní Total Garden nílùú Ìbàdàn ọ̀mọ̀wé Adébáyọ̀ Fálékè lórúkọ ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ MON òun dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn káàkiri àgbáyé tí wọ́n tú jáde kẹ̀tíkẹ̀tí lánàá ọjọ́ ìsinmi Sunday tí wọ́n wá wo sinimá Rubicon lónìí òde yìí bákan náà àfihàn sinimá Rubicon yóò tún máa tẹ̀síwájú o ẹ má gbàgbé láti ṣàmúlò face mask tẹ̀ ẹ̀ bá ń bọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three five six three one six six one zero seven zero three five six three one six six one ọ̀mọ̀wé adébáyọ̀ fálékè ló ń ṣe ládùúrà wípé ọdún ìgbéga lọ́dún tá a fẹ́ dá sẹ̀wọ̀ twenty twenty two yìí yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa. gbogbo ètò ló ti tò pẹ̀lú àgbékalẹ̀ fọ́ọ̀mù ìdánwò jamb látọwọ́ àjọ ẹlẹ́yinjú àánú ni eléyìí tí ò rọ̀gbọ̀kú léjọba àjọ ọ̀hún tá a mọ̀ sí Alake Foundation àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó ọgọ́rùn-ún méjì níye ni wọ́n láǹfààní ṣètò ọ̀hún Alake Foundation àwọn ni wọ́n dúró digbí sójú òpó ṣíṣèrànlọ́wọ́ fáwọn èèyàn láwùjọ láti lè bá a ṣàfikún akitiyan ìjọba fún dàgbàsókè ìpínlẹ̀ nínú àlàyé olùdásílẹ̀ Alake Foundation Honourable Olúdámilọ́lá Olúwọlé àlà ó ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ wípé ètò ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti wọ twelve lábẹ́ ìjọba àbílẹ̀ ìbàdàn south east gẹ́gẹ́ bí ojúṣe òun láti mú inú àwọn èèyàn dùn láwùjọ iléèwé st anne secondary school tó wà ní mọ̀lété nílùú ìbàdàn òun làwọn akẹ́kọ̀ọ́ yóò ti máa forúkọ wọn sílẹ̀ àtàwọn àlàkalẹ̀ ètò míì tó bá yẹ kí wọ́n ṣe o level result àti nin sleep làwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n lò láti forúkọ wọn sílẹ̀ honourable olùdámilọ́lá olúwọlé àlà ó ṣàlàyé síwájú sí wípé ọjọ́bọ̀ Thursday ọgbọ̀njọ́ oṣù kejìlá lẹ́tọ̀ ọ̀hún yóò wáyé nínú iléèwé St. Anne's Secondary School mọ̀lété nílùú Ìbàdàn nídìí aago méjìlá ọ̀sán gẹ́gẹ́ bákan náà àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ free coaching yóò tún wáyé fáwọn akẹ́kọ̀ọ́ tó bá ti yege lákòótọ́ ọ̀rẹ́bù Olúdámilọ́lá Olúwọlé àlà ó ń ké sí àwọn òbí àwọn alágbàtọ́ àti gbogbo olùgbé ìjọba àbílẹ̀ Ìbàdàn South East pàápàá jùlọ àwọn èèyàn wọ twelve kí wọ́n pe coordinator Alake Foundation Conrad Ajibola gbọ́lagadé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three four one four seven eight nine zero. nípasẹ̀ pọ̀pọ̀ ṣinṣin ọdún kérésìmesì àwọn ọmọdé bíi ẹgbẹ̀rún mẹ́rin níye eléyìí tí ọ̀nrẹ́bù àbáyọ̀mí fagbẹ́nró bíbí re eléyìí tó múnú wọn dùn tó ní kálukú àwọn ọmọdé ọ̀hún wọ́n sì ń fò fáyọ̀ ọ̀nrẹ́bù àbáyọ̀mí fagbèǹrò bíbíire ó ń pàrọwà sáwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì láti fi ẹ̀mí ìfẹ́ hàn síra wọn àti wípé èròǹgbà òun ò ní láti máa dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn láwùjọ ò nílànà ṣíṣe ìrànlọ́wọ́ fúnra ẹni ọ̀nrẹ́bù fagbèǹrò ó ń sọ di mímọ̀ wípé ojúṣe àwọn olóṣèlú ni wípé káràlú kí wọ́n jẹ ìgbádùn tó tọ́ látọwọ́ wọn ọ̀nrẹ́bù fagbèǹrò bíbíire ó ń fi èròǹgbà ọkàn rẹ̀ hàn wípé lágbára ọlọ́run tó bá di ọdún 2023 òun gbìyànjú láti díje sípò mọ́ lẹ́gbẹ̀mọ́ aṣojú ṣòfin ilẹ̀ yìí ni o nílùú Àbújá lára àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ láti rí sẹ́nitọ̀ Kọ́lá Balógun pásítọ̀ Bíọ́dún Pópóọlá arákùnrin Bámidélé àtàwọn èèyàn pàtàkì míì ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ orílẹ̀ Nàìjíríà kò ní dàrú o. ẹgbẹ́ mọ́gàjí nílẹ̀ ìbàdàn wọ́n ń fàṣekò yìí kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé igbákejì wọn àti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò wọ́n tún kí kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ arábìnrin ngozi ọ̀nàdẹ́kọ̀ igbákejì wọn gbogbo ọ̀gá ọlọ́pàá lẹ́lẹ́kùnjẹkùn olórí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn tí wọ́n gbógun ti ìwà ọ̀daràn níléeṣẹ́ ọlọ́pàá àwọn DPO àti gbogbo ọlọ́pàá nílẹ̀ ìbàdàn àtàgbègbè rẹ̀ wọ́n tún kí olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò olóyè fatai owóṣeéní àwọn operation burst àwọn àmọ̀tẹ́kùn àwọn civil defence àwọn road safety fún gbogbo akitiyan lórí ètò ààbò ìbàdàn neighborhood security volunteers àwọn ìbàdàn joint hunters association lábẹ́ olúọdẹ ilẹ̀ ìbàdàn olóyè kẹ́hìndé ẹ̀gẹ́ àti gbogbo ẹgbẹ́ ajìjàgbara ilẹ̀ oòdùà kú iṣẹ́ takuntakun lórí ètò ààbò ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́run ọba yóò máa ṣe àtìlẹ́yìn fún gbogbo ẹgbẹ́ wa ẹgbẹ́ ìbàdàn lápapọ̀ gbogbo wa ká sì túbọ̀ jígìrì sí ọ̀rọ̀ ààbò láì káàárẹ̀ ọkàn bíi ti olè kọ́mọ àwọn mágàjì tí wọ́n buwọ́lu àtẹ̀jáde yìí nínú wọn láti rí olóyè asimiyu ariori mágàjì ariori olóyè alex ajala mágàjì odugade olóyè ògúnṣọlá anísẹ́rẹ́ pko mágàjì anísẹ́rẹ́ olóyè abbas ọlọ́kọ̀ mágàjì ọlọ́kọ̀ olóyè adémọ́lá ọlásọ̀mí magaji ọlásọ̀mí olóyè nurudeen akínadé magaji onílarí olóyè abdulrasaq akínọlá magaji asa olóyè dọ̀tun sanusi mágàjì olúgbadé olóyè isaac raji magaji ẹlẹ́gbàá òwò àti olóyè kazeem ọmọtọ́ṣọ́ mágàjì olóòlù gbogbo wọn ni wọ́n buwọ́lu àtẹ̀jáde yìí. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí Daniel Ògìjàgbà ẹni tó ń gbé ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn ọ̀rẹ́ tímọ́tímọ́ Daniel Okodowa ẹni tó náà ń gbé ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn ibi tó súnmọ́ St Isabel Nursery School àwọn méjèèjì wọ́n jọ lọ sílé Christ Apostolic Grammar School Ìpẹ̀rù Rẹ́mọ nípínlẹ̀ Ogun. ẹ jọ̀wọ́ ẹni yòówù tó bá mọ̀ Daniel Ògìjàgbà kó pe Gbénga Fádípẹ̀ ẹni tó ń gbé ní Òkè Bọ́là nílùú Ìbàdàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one five six three four zero zero two one. ajábalẹ̀ ń tẹ̀ síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé bí wọ́n sì ṣe mm. kọ̀wé ẹ̀ náà la ṣe ń kà á. la ṣe ń kà á ẹ jẹ́ kí n sáré mú eléyìí fún yín kó tó di pé a ń nàró ẹ̀yìn. àwọn ọlọ́pàá wọ́n ti náwó gbé àna Okorocha nínú ilé ìjọsìn lánàá òde yìí o agbọ́ báyìí nínú ìwé ìròyìn Nigerian Tribune àtàwọn ìwé tó jáde láàárọ̀ yìí wípé lọ́jọ́ sinmi àná ṣe la gbọ́ pé àwọn agbófinró wọ́n yabo ilé ìjọsìn St Peter Anglican Church tó wà ní Nwoke ní Eziama Obaire ìjọba ìbílẹ̀ Nkwere ní ìpínlẹ̀ Imo lánàá òde ni o tí wọ́n sì gbé ẹni tó díje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Action Alliance níjó ní ẹ̀yìn ọdún 2019 ọ̀gbẹ́ni Uche Nwosu àna Okorocha janto ni wọ́n gbé jáde gẹ́gẹ́ bí ìròyìn tí wọ́n kọ síbẹ̀ wọ́n ní wọ́n sọ pé jẹ́jẹ́ ń jẹ́jẹ́ ni wọ́n ń ṣe ìsìn ìdúpẹ́ láti dúpẹ́ fọ́lọ́run ọba fún ìgbésí ayé màmá Jeremiah Nwosu tí í ṣe màmá ẹni tí àwọn ọlọ́pàá wá gbé wọ́n ní àna Okorochaye ńlọ́wà nínú ilé ìjọsìn náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi ìwé pè nígbà tí ẹ gbọ́ pé àwọn èèyàn kan wọ́n dé tòrótòró yàbò inú ilé ìjọsìn tí wọ́n sì bẹ̀ sí yìn ìbọn ní kàṣàgbùà tó ń kàkùn sáàsálà fún ẹ̀mí rẹ̀ wọ́n ní ńgbà tí ìyàwó Okorocha tó wòó pé irú àwọn èèyàn wo nìyí torí pé wọ́n ò wá aṣọ ọba ó dìde pẹ̀lú ìgboyà ẹjọ́ ta lẹ́yìn tí ó wọ́n rọ madam wọ́n rọ dànù ni ìgbà tí ọmọ òkúròjà náà tó náà sọ pé kó náà dìde pé ah, irú àwọn èèyàn wo ni níbo ni ẹ ti wá ta lọ́rùn yín wá wọ́n tún rọ̀ náà lulẹ̀ gbé e ní a bá lọ sòòsè òde iwájú uche nwosu ní a bá nà ọ́ gan pọ́nkán wọ́n sì gbé kódà lílù òtó wíwọ́ tí wọ́n fi gbé lọ sí inú ọkọ̀ ní ìta gbangba wọ́n ní òkúròjà gangan Rochas lẹ́ni tí í ṣe aṣojú wọn sẹ́nitọ̀ ní Imo West Senatorial District ló bá dìde pé ah, irú ẹ̀gbin wo ni àwọn wo lélẹ́yìí onígbà tó ń wò wọ́n àwọn tí wọ́n wá níjó òní tí wọ́n wá gbé òun náà lápá ìyàká hmm. pé ṣé látàbújá wọn tó ti rán wọn sẹ́yìn torí pé nọ́mbà ìjọba ìpínlẹ̀ Imo ní bẹ láàárọ̀ ọkọ̀ àwọn ọlọ́pàá èyí tí wọ́n gbé wá ń bẹ̀ ṣùgbọ́n ṣá o àwọn èèyàn ti sọ̀rọ̀ láti ilé ìjọba ní Owerri wọ́n ní gómìnà Hope Uzodinma ó ní ẹ fi arákùnrin Rochas Okorocha sílẹ̀ bí ó ṣe máa fi àtàmọ́ máa àtàmọ́ nù àtàmọ́ nù torí pé kì bá tiẹ̀ dúró kó jẹ́ káwọn agbófinró kí wọ́n pẹ̀ dẹ́ wọn jálẹ̀ nǹkan tí uche ń wosù tó ṣe tí wọ́n fi wá gbé dípò gbogbo atatantoto èyí tí ń wíhùn òfin ní ṣiṣẹ́ o àwọn ò sì mọ̀ nǹkan tó ṣe táwọn agbófinró tí wọ́n fi wá mú. tọ pẹ̀lú bí ọjọ́ ṣe ń lọ tá à ń tẹ̀lé ìṣẹ́jú mẹ́ta àbọ̀ lókùtà ni jọmọ jọmọ àjọmọ iná ni nǹkan o àjọ serap tí máa ń tọpinpin ìdúró àwùjọ ti sọ pé tọ́ owó kan àbàtẹ three point one billion naira tí wọ́n kó sọnù ní ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí ṣètò ẹ̀náwó finance ministry wọ́n ní àwọn ń fẹ́ kí ìwádìí ó bẹ̀rẹ̀ lórí ẹ̀ o owó ṣe àhùyẹ́ tí ọwọ́ á fò ń bo lọ́wọ́ abalẹ̀ sí serap lọ́rọ̀ ààrẹ muhammadu buhari pé kí wọ́n pàṣẹ fáwọn lájọ-lájọ tí mọ̀ ẹ́ wádìí ìwà àbàjẹ́ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wádìí bí àbàtẹ̀ erimọ́sẹ́ lè ke three billion naira tí í ṣowó òlu owó orí tútù orí gbígbẹ bó ṣe á di tí wọ́n lù ní pọ́npọ́ tẹ́nikẹ́ni ò sì mà dírẹ́sì ibi eléyìí ń nù lọ ìròyìn ń jù bẹ́ẹ̀ lọ mọ́yà ká díẹ̀ nítorí bójú ọjọ́ ṣe rí báyìí. Mm, ṣé tún rí àjọ àwọn ọ̀dọ́ kan tí wọ́n pera wọn ní coalition of uh, progressive youth and students tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ wọ́n ti rọ àwọn aṣíwájú nínú ẹgbẹ́ APC pé kí wọ́n béèrè lọ́wọ́ aṣíwájú APC gangan. Bọ́lá Tinubu àti àwọn àgbààgbà ẹgbẹ́ míì pé ṣé wọ́n ń fẹ́ kí àwọn eh, ọ̀dọ́ tí wọ́n sì jẹ́ ògúnná gbòǹgbò tẹ́nu wọn ká ọ̀rọ̀ ní àwùjọ yìí ṣé wọ́n ń fẹ́ kí wọ́n ṣàtìlẹ́yìn fún Bọ́lá Tinubu fún 2023 ṣá wọ́n nígbà tí ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn oníròyìn kan press conference tó wáyé ní àná ẹni tí í ṣe kọ̀dí alárẹ̀mú tó kó àwọn ikọ̀ ọ̀dọ́ yìí sòdí convener ọ̀làlérè owó ṣeé ní ló ní níwọ̀n ìgbà tí àwọn mọ̀ pé lóòótọ́ aṣíwájú bọ́lá tinubu ní gbogbo ohun tó pè fún láti jẹ ààrẹ ní 2023 tó sì tún ní ẹ̀tọ́ ẹ̀ lábẹ́ òfin gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà láti jẹ ààrẹ àmọ́ àwọn náà tún ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà àti ọ̀dọ́ láti sọ pé a ẹ má fàárí apá kan dápọ̀ kan sí mm-hmm. bí àwọn generation àgbàlagbà bá ń du oyè ẹ jẹ́ kí generation àwọn ọ̀dọ́ náà kí wọ́n láǹfààní àti tẹnubọ̀ tó wà ńlẹ̀ yìí ọmọdé òjòbí ọmọdé òjòbí àgbà òjòyè àgbà òjòyè ni ọdún tí ìlànà tó bá dé nù ẹjẹ́ àdìdé báyìí káfí yòókù lé azi brown lọ́wọ́ lórí situation room bí nǹkan ṣe ń lọ ní ìgboro ayé ní situation room bí àwa ṣe ń dìde wọ́n fẹ́ ṣe àgbéyẹ̀wò wọ́n pe àwọn ọ̀tọ̀kùlú ọlọ́gbọ́n ìlú láti wá pẹ̀kẹ́ lu wíwò òye bí ayé ṣe ń lọ tá à ń tọ́ àwọn ìgbéyàwó orí adé ọrùn lẹ̀kẹ̀ royal marriages